الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الواحد والخمسين وثلاثمائة وعن أبي يحيى وقيل أبي محمد سهل بن أبي حتمة رضي الله عنه الأنصاري قال انطلق عبد الله بن سهل ومحيصة بن مسعود إلى خيبر وهي يومئذ صلح فتفرقا فأتى محيصة إلى عبد الله بن سهل وهو يتشحط في دمه قتيلا فدفاه ثم قدم المدينة فانطلق عبد الرحمن بن سهل ومحيص وحويص ابن مسعود إلى النبي صلى الله عليه وآله وسلم فذهب عبد الرحمن يتكلم فقال كبر كبر وهو أحدث القوم فسكت فتكلم فقال أتح أتح أتحلفون وتستحقون قاتلكم وذكر تمام الحديث متفق عليه وعن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم كان يجمع بين الرجلين من قتل أحد يعني في القبر ثم يقول أيهما أكثر أخذا للقرآن فإذا أشير له إلى أحدهما قدمه في اللحد وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال أراني في المنام أتسوق بسواك فجاءني رجلان أحدهما أكبر من الآخر فتناولت السواك الأصغر فقيل لي كبر فدفعته إلى الأكبر منهما رواه مسلم مسندا والبخاري تعليقا حديثي أنا ولا بين أقول كسب àwọn olùmọ àwọn ẹni tó dàgbà jù wá lọ́jọ́ orí àti àwọn ẹni tí ọlọ́run ọba fọlá fún láàrin wa. àdéhùn alákọ̀ọ́kọ́ lónìí ó wá. لتدو أبو محمد سهل ابن أبي حثمة الأنصاري قال ما بلدا قيا نسي أني انطلق عبد الله بن سهل ومحيص بن مسعود إلى خيبر أنا صاحب مجيه abdullah ọmọ sahal àti muhayyisa ọmọ mas'ud èkíní kejì wọn gbéra ó di khaybar khaybar ìlú kan tó wà ní ìtòsí almadina ni kò jìnnà púpọ̀ sí almadina ó sì jẹ́ ìlú tí. Si àwọn Yahudi tí wọ́n ń gbé tí wọ́n fi ṣèlú àwọn Yahudi tí ń gbé bẹ́ẹ̀ wọ́n àṣàdédé kó wá síbẹ̀ nítorí tọ́lọ́ wọ́n kó wá síbẹ̀ ni látàrí tí kòkòrò pé nínú àkọọ́lẹ̀ tó wà táwọn rí kà ìgbà tí ànábì gbẹ̀yìn bá dé ìlú àbí dẹ́bìnù pípọ̀ ìlànà bí gbẹ̀yìn yóò gbé wọ́n á wo àwọn àlù tó wà káàkiri ayé tí dẹ́bìnù ti pọ̀ wọ́n rí i pé nínú rẹ̀ ní Khaybar wà nínú rẹ̀ ní Al-Madina wà nínú rẹ̀ ní Hajar lọ́wà nílẹ̀ Al-Bahrain gbogbo àwọn ìlú tí dábìnù ti pọ̀ yìí àwọn Yahudi sọbẹ̀ di ibùgbé lérò pé tí ọlọ́run ọba mú ànábì gbẹ̀yìn ìgbà tí ọba fàyọ fàjáde kọjá pé náà àwọn ni ó ti fàyọ torí pé bẹ́ẹ̀ làwọn ń gbé wọ́n gbé bẹ́ẹ̀ wọ́n dára bẹ́ẹ̀ ṣùgbọ́n Allahu a'lamu haythu yaj'alu risalata ọlọ́run lọ́mọ jù nípa abolo wọn ti yọ ìránṣẹ́ òun jáde. Mẹ́kà ìlú olókùúta púpọ̀ lọ́lọ́run ti yọ anábìwọ̀n Muhammad sallallahu alayhi wa sallam ètò àdìlọ́mbì ní sinmi pé Khaybar ibẹ̀ làwọn sàhábì méjì yìí lọ Abdullah ibn Sahal àti Muhayyisa bọ́nà Mas'ud. وهي يومئذ صلح Khaybar lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ yìí wọ́n wà nípò pé ìlú tí wọ́n lábẹ́ ìjọba ẹ̀sìn Islam ni lábẹ́ pé àsọyépọ̀ wà láàrin ìjọba ẹ̀sìn Islam àtàwọn ẹni tí rí ẹ̀ńbẹ́ lọ́dọ̀ ọ̀tọ́jà àwọn Yahudi ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn anábì padà lé wọn kúrò nù lò anábì já wọn lógun ó sì fogun borí wọn ó padà wá lé wọn kúrò nínú Khaybar yẹn. tọ́ ìgbà tí wọ́n dé Khaybar Abdullah ibn sahal àti muhayyisa ibn mas'ud radiyallahu anhuma wọ́n tata pínfẹ́ kálukú mọ́lé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n muhayyisa ibn mas'ud lẹ́yìn ìgbà tí ó ṣe díẹ̀ ọ̀tọ̀ abdullah ibn sahal ọ̀tọ̀ ń lọ síbi tí ọ̀yẹ̀ kọ́ wà ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ ike ńgbà tí ó débi tó yẹ kọ́ wà yẹn ọba tó ṣe pé ó ń pòórá mọ́lẹ̀ nínú ẹ̀jẹ̀ yẹtẹ̀ ṣàhọ́pù fi dẹ́mẹ̀ ó ń pòórá mọ́lẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀ kọtílá lẹni tí wọ́n ti pa ẹ̀yin méjì lẹ́jọ́ wọ̀lú ẹnìkan lọ wọ ẹnìkejì níbi tó rò pé òun ti bá ọba lẹni tó ń porá mẹ́lẹ̀ nínú ẹ̀jẹ̀ ẹ̀yìn tán ti sá lọ́gbẹ́ tán ti pa kò sí méní kò sí méjì ó gbé sàdẹ̀fẹ́lẹ́ ọlọ́sìn tọ́ba ń kó tó di gbọ́ lọ sí yọ wẹ̀ nítorí bó tilẹ̀ jẹ́ pé wọ́n pa ni ọ̀tá ìsìn Islam ló pa ṣùgbọ́n wọn à pa lójú jà lójú ogun tábìlì wa pé ó kúkú ṣèhídé ṣèhídé yóò kú lójú jà lójú ogun tá à ń jà láti gbé ẹ̀sìn ọlọ́run ọba ga tẹ́lẹ̀ là ń pè ní shahid yóò wẹ̀ yóò bá sọ gbẹ̀yìn sí lára wọ́n ti solatul janaza sí lára ṣáájú kó tó di pé wọ́n sin wọ́n sá sìn. tọ́ àwọn méjìlá wa ẹnìkan ló kù tí ó dá padà lé o ọba gbéra ọpẹ́yìn dà ọmọlélé alimadina nàdóde madina bẹ́ẹ̀ mọ̀ká ni tó pa abdullah ibn sahad ẹni tó jọ lọ sí khaybar muhayyisa bọ́nà masoud ìgbà tó ń délé ìgbà tí muhayyisa délé tó mú èrò wọn ti ṣekú pa ẹni wá délé abdulrahman ibn sahal ọmọ ẹ̀yà ẹni tí wọ́n ṣekú pa ní khaybar abdullah ibn sahal ni wọ́n ṣekú pa àbúrò rẹ̀ ń jẹ́ abdulrahman ibn sahal ó wà pẹ̀lú muhayyisa tó ń bẹ pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ nígbà wọ́n lọ sí khaybar àti Huwayyisa tẹkíní kejì wọn jọ jẹ ọmọ Mas'ud Muhayyisa Huwayyisa èkíní kejì wọn jẹ ọmọ Mas'ud Huwayyisa àbí Muhayyisa nígbà tó ń délé lọ́jà bọ̀ ń tọ́ ṣẹlẹ̀. Huwaysa tọ́jú ọmọ ìyá rẹ̀ ń bọ̀ anabi ànábì. ìgbà tó jábọ̀ ń tó Abdulrahman tó àbúrò Abdullah tó ń ṣekú pa òun náà ní àwọn ni ó ti wá déèyàn mẹ́ta báyìí ní gbéra anabi Muhammad sallallahu alayhi wa sallam. عبد الرحمن ابن سهل محيصة بن مسعود حويصة بن مسعود رضي الله عنه أرد النبي محمد صلى الله عليه وآله وسلم ابن ودبن عبد الرحمن ابن سهل لما بيواجه لما مَنُ ìgbà yìí mọ̀ pé tí àdánwò bá ṣẹlẹ̀ lágbo lẹ́kàn tí gbogbo wọn sábà sorí kọ́ dáadáa lọ gbárí pẹ̀lú ẹ̀dùn ìmọ̀sí gbogbo wa ni pé ọkàn nìkan wọn jọ nìkan lọ ṣùgbọ́n ojú ni rojú sanu iná ni dídákẹ́ rọ́rọ́ tí gbogbo ara lè yàn dákẹ́ rọ́rọ́ gbé nǹkan sí ẹnìkan nínú léwu torí pé tí nǹkan bá ṣe ẹnìkan yìí máa kẹ́nìkan ju ẹnìkan lọ. ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa èèyàn mẹ́ta ló ti wá wájú ànábì báyìí abdulrahman ibn sahal muhayyasa ibn mas'ud huwayyasa ibn mas'ud. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ọkàn nìkan jẹ nìkan lọ nítorí pé abdulrahman ibn sahal ọkàn ju gbogbo àwọn méjèèjì yòókù lọ torí ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n ti kú pa muhayyisa òun kan pẹ̀lú abdullahi ibn sahal lọ sí khaybar lọ́mọ ẹ̀yà tiẹ̀ náà ti tẹ̀lé lọ sọ́dọ̀ anabi sallallahu alaihi ṣùgbọ́n abdulrahman ibn sahal ẹgbẹ́ tiẹ̀ ni wọ́n pa ìdí nìyí tó ń fi bẹ́ wájú tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní mẹ́nu lọ́rọ̀ ẹ̀yìn wá gba náà ọ̀ mẹ́nu lọ́rọ̀ ìńtọ́ fẹ́ sọpọ́ sẹlẹ̀ sósojú rẹ̀ ni nítorí pé laysa al-khabaru kal bẹ́ẹ̀ ládé ti fi ahmed gbà wá wí ìròyìn ọ̀tọ́ àfojúbà ìròyìn ọ̀tọ́ àfojúbà torí ẹni tó sojú rẹ̀ ọ yàtọ̀ sẹ́ni tí wọ́n fún ròyìn wọ́n ní wọ́n pé ẹni wọ́n máa sọ ṣùgbọ́n ìjáde tí ó jáde báyìí lọ́kùnrin ọ̀rọ̀ lù lẹ́ni tó sojú rẹ̀ ọ̀sọ̀ torí ẹ ẹ jẹ́ kí ẹni tó sojú rẹ̀ ọ sọ̀rọ̀ kìí ṣèwọ́tọ̀ gbọ́ròyìn tó ṣeé ṣe kọ́ jáwé sóbì kò fi ṣúgà kò fi já mọ́sà ẹni tó sojú ẹni ẹjọ́ sọ̀rọ̀ òun lè sọ ntọ́ ṣẹlẹ̀ gangan kìí ṣe torí pé kò tiẹ̀ sojú ẹ̀ ni wọ́n ti pa lẹ́nu mọ́ torí pé ó kéré sáwọn èèyàn méjì yòókù ti ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn wọ́n dàgbà jùlọ wọn ìṣẹ́gbẹ́ rẹ̀ ibi tí àgbàlagbà bá dúró ọmọdé kékeré náà bá wà bọ́bá dàbí pé a sọ̀rọ̀ àgbàlagbà lọ́yẹ̀ kó sọ̀rọ̀ kì í sọ̀mọ́dé torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam sọ pé kabbir kabbir ẹni ó dàgbà ní kó sọ̀rọ̀ ẹni ó dàgbà dì ní kó sọ̀rọ̀ tó báyìí ni wọ́n pa ẹnu Abdurrahman ibn Sahal ni wọ́n pa ma nítorí pé huwa ahdathul qawm òun ló kéré jù lọ́jọ́ orí láàrin àwọn èèyàn yìí òun ló kéré jù lọ́jọ́ orí láàrin àwọn èèyàn yìí nínú ìfúlẹ́ńgé fúlẹ́ńgé rẹ wọ́n bá fòpin sí ẹni tó dàgbà jù ní kó sọ̀rọ̀ ni wọ́n náà ń gbọ́ yẹn o tẹ́ lọ bìkan ìlànà àjọjẹ́ irọ́ bàbá rẹ ìgbà miẹ̀wẹ̀ kọ́nà àwọn jẹ́jọ́ lọ́ọ̀bì kan bàbá rẹ̀ gan lè wà láàrin wọn tọ́mọ á sì pé ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ọ̀rọ̀ àwọn tó gbọ́n tó lajú ni yàtọ̀ sáwọn bàbá bàbá táwọn ògbọ́n lọ títí tí wọ́n lajú ẹ gbọ́rọ̀ bàbá tiẹ̀ ni ọ̀gbọ́n lọ títí bàbá tiẹ̀ ni ọ̀lajú ọ̀rọ̀ gbọ́n tiẹ̀ náà ti ń sàn bíi rivalizer ọgbọ́n arọ́ tóníkà ọmọ àdìokùn mọ́rùn bíi jack. ọgbọ́n arọ́ tóní kọ́ ọ máa fa ṣòkòtò mánu akọ́ ọ wa dé ìdí lọ lé abẹ́rẹ́ rí nǹkan mẹ́ gbìyànjú wa ń kí a bọ̀dá tọkùn ẹ rí ní ti ń ni èmi rí a abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ara rẹ nìkan ti rùn ó ti ọgbọ́n arọ́ tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti jẹ́ kò túmọ̀ sí pé iná ọgbọ́n ẹgbọ́n o àmọ́ tá bá tá bá dà á lẹ̀ tá tuntun sà kẹbìr kẹbìr àgbà ẹni kẹ fún lọ́rọ̀ sọ ẹni tó dàgbà jù ni kẹ máa fún lọ́rọ̀ sọ sàkàtà bàbá dákẹ́ ànábì ní ń pàṣẹ àṣẹ là ànábì máa ń pa ẹsẹ̀ kẹ́ máa bá yẹn dọ́wọ́ ẹ̀kẹ́ ẹni tó dàgbà ni kò sọ̀rọ̀. ẹni tó dàgbà ni kò sọ̀rọ̀ ó yà dákẹ́jẹ́ fatakallama muhayyisa àti huwayyisa àwọn wa sọ̀rọ̀ faqal anabi sallallahu alaihi wasallam làwọn aṣọ pé táwọn náà rẹ ti sọ bẹ́ẹ̀ ti ṣe sọ yìí a ti gbọ́ atahilifuna kàtí tastahiquna qatilakum. ṣé ẹ fọlọ́ ń búra kẹ́ẹ̀dẹ́nitọ́ lẹ́tọ̀ọ́ sáti gbẹ̀sán ẹni yín tí wọ́n pa sẹ́ẹ̀bùrà eléyìí ó jẹ́ nínú ṣẹ̀ríà Islam alukọ́sáàmà. òun náà ní kó jẹ́ pé abẹ́ ẹnìkan ni wọ́n pa agbègbè kan láì jẹ́ pé a mọ pàtó ta ló pa káwọn wa máa fẹ̀sùn kan àwọn ará gbègbè ń pé ẹlòmíì kọ́ ló pa bí ìbá sà wọ́n tó máa sọ pé ẹmẹ́rìí wá tí ó jẹ́ àmọ̀ páwọn ẹni tẹ́ fẹ̀sùn páwọn wọn pa náà wọ́n pa àárín kankan a lè mú wa ju ike ari alawas alawat oná la pẹrẹ tí ń fi hàn pé kò lè jẹ́ lómi àfàwọn náà bí ká pé agbègbè ibi tá a bá wọn ọ̀tẹ̀ ń bẹ láàrin wọn àti ọ̀tá pẹ̀lú ẹni tán pa wọn. wọ́n sì ti fìgbà kan sọ rí pé ẹ̀ǹtí rẹ rí kọ́dà àwọn ọ̀tá rẹ fún tòun yọ wọn kànú rẹ̀. torí ẹ tẹ́ máa fẹnu warọ́ ẹ má lọ sí ibi tẹ́ ti kó bara yín o. dákítírú máa ń bíyàn gbogbo àwọn ọ̀rọ̀ burúkú náà máa ń sọ jáde lẹ́nu. wọ́n á ṣe é ṣe kí ṣẹlẹ̀ burúkú kan ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ burúkú tálá kò ṣiṣẹ́ burúkú ẹni tó sọ̀rọ̀ burúkú ni. torí burúkú náà lọ́ọ́ bá mu. wọ́n wá bá okú lágbègbè yín si sì lórí lè á sọ pé kò lè sẹ́lùmí àfẹ̀yìn náà ẹ wá sí pàṣánà ìbúra ìbúra àti gba ẹ̀tọ́ ẹni tí wọ́n ṣe kú pa táwọn òsì dẹ́ntọ́ pápátó mà ẹ búra nígbà àádọ́ta àfi ọlọ́run ọba tó tóbi àfi búra àwọn èèyàn yìí lọ́pa afọlọ́run tó tóbi àfi búra àwọn èèyàn yìí lọ́pa títí tí ó fi pé àádọ́ta kò gbọ́dọ̀ kọ́ yín lẹ́nu tá a sọ pé ẹ gbàdá sédébì kan ní ìbúra ẹ pọ̀ ó lè máa lọ wọ́ gbà ó aha tó ẹ wì tẹ́ bá ti wá wì tán àwọn eléyàn ò rí yín já rọ́ so wọ́n pa àwọn náà nítorí ẹ̀ àbí kí wọ́n sanwó ẹ̀mí ẹ̀ eléyìí ni al-qasama wọ́n ní تمام الحديث hadith wọ́n sọ àdìsí yẹn dé parí nítorí pẹ̀lẹ́ يعني بين àdìsí يهودي. ni pé àwọn yahudi gbàdí anabi sallallahu alaihi wasallam sọ pé tẹ́lẹ̀ ọba ti lè búra ẹ̀yin mùsùlùmí tẹ́lẹ̀ ọba ti lè búra nígbà àádọ́ta ajẹ́kọ̀ àwọn búra nígbà àádọ́ta yóò fi já sí pé àwọn kọ́ ló pa èèyàn yín bóyá ni wàá nàbì sallallahu alaihi wasallam ó sì wàá gba ìbúra wọn lé àwọn kèfèrí. so orí bẹ́ẹ̀ ni wọ́n wà tánàbì sallallahu alaihi wasallam tó fi wá jẹ́ pé òun lọ sanwó ẹ̀mí ẹni tí wọ́n pa láti fi pẹ̀tù sí awọ kọ́mẹ́bà jẹ́ pé awọ apẹ̀ lórí pàǹfọ̀fìlẹ́yọ̀ kan á dòrú bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam lọsànwó ẹ̀mí ẹni tí wọ́n pa kí làwọn wá nílò bí tí wọ́n fi bá amádètì wá ń bí lónìí ó náà ni pé àwọn kèfèrí wọn ẹ sẹni tí ọkàn lè balẹ̀ sí kódà kó ṣe pé àsọyípọ̀ ń bẹ láàrin wa àtàwọn ìkórìíra àti bínú wa yọ wà lẹ́mìí wọn sí wa náà tó bá sọ̀rọ̀ alẹ̀ tìrì má sọ̀rọ̀ alẹ̀ fún kèfèrí nítorí pé ibi tí wọ́n ti jẹ́ pò ń gbìyànjú láti fi sóúnjẹ alẹ́ wọ́n máa wọ́nà láti fi sóúnjẹ àárọ̀ ọ̀pẹ́ ju oúnjẹ ọ̀sán ni sòdodo lọ́rọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá wa tọrọ bọ àǹkẹlẹ yahudu wọ́n lẹ́nu nasara hatta tattabi'a millatahum àti yahudi ni àti nasara ni ọ̀kan nu wọn ò sí lọ́ọ́ yọnu sí ọ wọn lè yọnu sí ọ dénú ṣáájú kótó ti kú wọn náà di ẹni tí ń tẹ̀lé ẹ̀sìn wọn tí wọ́n ṣe. tó bá ní ọ̀sàlọ̀sàlọ̀ ó sì pẹ́pẹ́ furu sí pẹ́pẹ́ furu àwọn èèyàn yóò ti gbà fún ọ náà ni wọn à lè gbà fún ẹ láéláé àfi tí wọn náà bá ti tán láti di kèfèrí láti dọ́mà jahanna torí ẹ kíyè sára àsọyípọ̀ ń bẹ láàrin àwọn Yahudi àtàwọn mùsùlùmí lásìkò yìí lórí pé wọn ní náwó ìbàjẹ́ sáwọn mùsùlùmí àwọn mùsùlùmí náà ní kọjú ìjà sí wọn láàrin àsìkò yìí iná ni Abdullahi ibn Sa'al àti Muhayyisa ibn Masoud ni wọ́n lọ sí Khaybar kí ló ṣẹlẹ̀ sí Abdullahi bin Sahel wọ́n pa nítorí kò síbẹ̀ sí lé ní àsọyípọ̀ pẹ̀lú kèfèrí tí ó wàá jẹ́ pé nítorí àsọyípọ̀ kò tún lẹ́mìí àti jàǹbá yóò ṣòro sèdè nù tó fi jẹ́ pé tí wọ́n bá yàgbẹ́ yàgbẹ́ títí wọ́n á lè ya ìkórìíra tí wọ́n ní sí mùsùlùmí kúrò nínú wa. ó ṣeni láàánú fún wọn tó nífura tó ti sọ àsopéye tó wá jẹ́ pé àwọn kèfèrí nìkan ni wọ́n gbà fún àwọn kèfèrí lọ́rẹ́ rẹ̀ àwọn ni kòríkòsùn rẹ̀ àwọn alábàáṣe rẹ̀ àwọn ọba ni lọ́kàn jẹ fún ó rí yàn bá ti àwọn ọ̀tá rẹ̀ àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá nàbì Muhammad sallallahu alayhi wa sallam lọ́nba ti. أعوذ بالله من الشيطان الرجيم ẹ̀kọ́ mi tá hadithi oní ẹni pé tó bá ti dájú pé mùsùlùmí ti kú á tètè lọ gbé sí ni o fi òkú mùsùlùmí falẹ̀ muhayyiswa ibn Mas'ud ọwa ibn sahel wá síbi tó rò ti bá dídébẹ̀ tí ó ọba yìí pé ó ń pora mánú ẹ̀jẹ̀ rẹ̀ tó ti sá lọ́gbẹ́ ó ti kú ni kọ́lá kò tí ẹ̀ àwọn gbé lọ Mẹ́dínà nítorí kó lè bá àdájú pé ikú ló kú o kọ́kàn àwọn èèyàn lè a nítorí nínú Islam má fi òkú mùsùlùmí má fi ẹ mẹ́fà sìkò jẹ́ lórí ipá lọ gbé sí i tá a bá ní èèyàn ti kú ẹjẹ́ àdúró dọ́mà rẹ̀ àwọn ọmọ ń bọ̀ láti lóyìnbó àwọn ọmọ ń bọ̀ láti Amẹ́ríkà àwọn ọmọ ń bọ̀ láti ilẹ̀ lárúbáwá kó sojú wọn ẹ̀ kó sojú wọn sọ ọmọ tí ń bọ̀ ń sọ ní kẹ́ bọ̀ ni ó ní òní jẹ́ kí ọjẹ bàbá àbí ìyá rẹ̀ ẹ dákun ẹ lọ sí ẹni tó ti kú ẹ má sa ẹni ẹlẹ́ni ńlẹ̀ kó wá sí yín wá ń kókó síbẹ̀ yìí mà bí bá a ṣe dùn láàmú ẹ yìí ẹ̀mí ń bẹ lára là ń dùn o síbẹ̀ ẹ tí ewúrẹ́ bá kú kalẹ̀ bóò ló kún bètè rẹ̀ rí yìí máa wú ni yìí máa wú yìí yọ máa wú tó bá pẹ́ tí ọ̀pẹ lọ títí yọ bẹ̀ òórùn òní járáyé fún arimu bora ma bẹ́ẹ̀ náà làá náà rí a kò sí yàtọ̀ láàrin wa pẹ̀lú gbogbo ẹranko yẹn torí ẹ̀ lọ́wọ́ pé tí èèyàn bá ti kú Islam kọ́ wa pé kán gbé nǹkan kan lékún tí òfin ní fún atẹ́gùn sọ́dẹni tí ó máa wú. torí pé mú ti wà ń sísílẹ̀ ẹnu gan kò sí ti ó mété mété mà atẹ́gùn ọmọ arọ wọlé atẹ́gùn ti ń rọ wọlé kò síbi tó ti lè fẹ́ jáde fukunu rẹ̀ ọmọ wu ọ̀nà ọmọ wu yọ ọmọ wu kọ́nà ń gbà mí tó bá pé àwọn èèyàn tó kúkú fún wọn ò wọn ò mà máa gbé nǹkan lókùnkùn ẹni tẹ́yìn mọ̀ dáadáa o kágbókú lálẹ́ májú wọ́n á sọ pé àwọn sìnkú rẹ̀ lẹ́yìn asù ó ti pẹ́ jù ẹ̀yìn asù yẹn ti pẹ́ jù tí wọ́n bá gbókú rẹ̀ síbi kan tẹ́ bá rí ẹ sọ pé kẹsùn tí wọ́n bá gbé nǹkan kan sínú ẹ jìyàn pò ní torí pé ẹni tó yẹ pé kọ̀ọ̀gá jù báyìí lọ bá sùn lẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run ọwọ́ àsìkò tẹ́ fi sílẹ̀ ó lè ti ga gèlè mọ́ báyìí sọgbẹ́ àní fáàrí rẹ̀ náà rí kàkàrírí rẹ̀ irọ́ rẹ̀ lásán lórí òfò àti rọ́ àtẹ̀tàjẹ́ wọn náà lọ́ọ́ máa tẹ́lẹ̀ gáúgáú ẹlòmíì bá fẹ́ gun àgàsọ tá à ń gun gòkè yẹn ó lè máa tẹ gáú pé àwọn irú mi ọ̀tẹ̀ irú ẹ̀ rí wàá fọ́ lónìí irọ́ lásán wọn náà nìyẹn wọn náà nìyẹn sí ọ̀rẹ́ láì. torí ẹ kálọ̀ mọ̀ ara wa gbogbo àwọn bá fi ń pòwe fún wa kálọ̀ mọ̀ ara wa á jámọ̀ kankan wàláyé innal insana la yatgha ar-ra'ahu istagna ọmọ èèyàn máa ń mo búra ìpè dájúdájú ọmọ máa nígbà tó bá ti ríra rẹ̀ pọ̀ ń rọrùn tí máa sọ pé tó ń jẹ lábẹ́rẹ́ irọ́ burúkú ẹni àwọn kí mọ̀ ń pọ̀ ń ga yìí tí mọ̀ ń jẹ lábẹ́rẹ́ ẹ̀rù tápá rẹ̀ ó ti fi kàńkà báyìí pé òun fúnra òun àpààrọ̀ gbogbo kú tí gbogbo ẹ ti rọ dànù sọ̀ká kíyè sára tí mùsùlùmí bá ti kú àbùkátà láti lọ lára á tètè gbèsè. ثم أماته فأقبره ọlọ́wọ́n bá fi ń ṣe yàrán lé wa lórí lẹ́yìn tẹ́ sílẹ̀ ayé tán ọlọ́wọ́n bá pa yín òun náà ló tún gbé yín sí sàárè apọ́nlé ńlá ni wípé bá a bá kú sàárè láwọ̀ apọ́nlé ńlá ni torí tó bá kó képẹ̀ là ń bá ń fòkú wá sí ni ayé yìí ò ní ṣe gbé ma torí ẹ̀ lànà Nabi sallallahu alayhi wa sallam lónìí lawla alla tadafanu. لدعوت الله أن يسمعكم من عذاب القبر نحو مما أسمع tí ẹ bá ṣe ìbẹ̀rù pé ẹ tún ní gbòkùsì mánì nísìnyí bá bẹ lọ kó mẹ́yìn náà máa gbọ́ nínú ìyà tí ń jẹ àwọn ẹni tó wà nù sàárè irú bẹ́ẹ̀mí náà ṣe ń gbọ́ nítorí tá a bá mọ̀ pé ìyá ń jẹ tó wà nù sàárè ẹni tó ẹsẹ̀ kú kò ní rẹ́ gbèsè o sẹ́mi kí gbàgbọ́ gbogbo wọ́n ti wà lórí pé bá a bá gbò náà wọnú kòtò ntí ọlọ́gbò náà nù ẹkújẹ ọmọ wà lókè lẹ̀ kí àti ń jẹ wọn lábẹ́ ọmọ bàjẹ́ akọlọ́mọkùnmọ̀lá tí òkú bá wà ń gbókè pẹ̀ tá a sin. ilé ayé ò ti di nǹkan mi àyẹ̀sẹ̀ ń sọ ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn àjàkálẹ̀ jàkáyé àrùn nítorí gbogbo bíkíbi kò ní síbi tá a lè sá sí gbogbo ó di germs microbes okùnbi tá a kóra wa gbà summa fa ó sì túmọ̀ bíbi tí òkú mùsùlùmí kú sí bá ti ṣe gbà bẹ́ẹ̀ náà láàlọ́ bò ẹ̀ Muhayyisa ibn Mas'ud ọ̀dára rẹ̀ rí ó sì dá lọ gbé ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí Abdullah ibn Sahal ọlọ́gbèsì sọ̀rọ̀ pé agbèlélé ẹ̀ tó dojú àwọn èèyàn ẹ̀ kìnnìkan kan kò sí ń tọ́sẹ̀lẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀. Khaybar yẹn kìí ti ṣe kó dínà púpọ̀ sí alimadina o ó dàbí ajá wa sókòmọ̀ sọ̀nbì kò dínà púpọ̀ so tó bá dé báyẹn kò ti torí pé kò dínà bọ̀ gan pé àfi tá a bá tó gbòdé madina ń bẹ́ẹ̀ nù fi ni sẹ̀sìn nítorí ẹ bí yóò sì ti máa gbọ̀n tí ó máa mì lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ń bò ń ṣe lọ. àwọn àmà kí ló fà á tó fi wá jẹ́ pé tó kù bá kú fáwa òkúkú ń kánù wọ́n á gbé lọ létà kí létà wọn ti sin kí ló dé ṣé létà mọ̀lẹ́ka ìkẹwà ni káàfin lè sin sí kánù ẹ wá dúró wàhálà tá a fẹ́ fi ra wa rí ọ̀pọ̀lọpọ̀ gbàdáwá ìsọ̀pá fẹ́ gbókù kúrò ní lẹ́sà aláti kánú ta fẹ́ gbé lọ lẹ́sà ẹ rí i pé áàbùkátà láti ṣáta bọ́ọ̀sì ni àti kọ́kọ́ ṣòfò ẹ̀mí àti fẹ́ pàdánù owó èèyàn méjì mẹ́ta tí ó wà á tẹ̀lé bọ́ọ̀sì láti gbókù dé lẹ́sà a lè wá wọn láàrin èèyàn bíi ogún bíi ọgbọ̀n. táà ní ilé yàn kan ya pé yorùbá láyà púpọ̀ wọ́n lè à èmi lè tẹ̀lọ́kọ̀ kú o ní tẹ̀lọ́kọ̀ ìyàwó má ọkọ̀ òkú ni wọ́n á máa tẹ̀lé olú ọmọ lọ kú <laughs> yorùbá lẹ level kí lè túmọ̀ rẹ̀ kò yé àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ pé bóyá báwọn ayé sábà ń bọ̀ sátú fẹ́ dọkọ̀nù báwọn lórí kókó lè di púpọ̀ sábà rí orí wọn fọ́dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ òkú náà sátú wọn gbé sínú mọ́tò náà onóòtú ṣe yín wọn kókó tí ìbá kókò lè sọ̀rọ̀ kókò lè á gbé mi lọ báyìí tí ò sí mùsùlùmí kánò tí àbí lè sinmi kánò mẹlẹkì rárá orí adé sùn ta àbẹ́rẹ́ orí adé tó kú ta ṣe orí adé ọ̀ràn tí ohun èsùn ta tó fi wá kú ta ẹ pé yorùbá lẹ́bù lẹ́ẹ̀ma sọ pé ẹ ẹ ń sépè fẹ́ẹ́ gbẹ kó ní kú bí aṣọ rẹ gbé wà tí ọba kú bí aṣọ rẹ wà tó kú bí fìlà rẹ wà kọ́ kí ló burú mẹ́. ẹ̀ńtà ń gbà lérò ní pé kò ní kú bí tọ́mọ wà kò ní kú bí tí mọ̀lẹ́bí wà kò ní kú bí yọkọ̀ kú yọ sọnù ẹ̀ ń gbà tí àwọn bàbá yín màmá yín ọ̀ sọnù tẹ̀sí wọn sá gbolé ẹ̀ ń jẹ wọn ni tí gbogbo lé yín fi wá di orí tẹ́ dáhùn pé tí ìwà bá nàbì sọ̀rọ̀ láàṣọ àánú rẹ̀ pọ̀ tí wọ́n kọ́ bẹ́lọ̀ káàánú máa gbọ́ ariwo àwọn òkú nu sàárè ni gbogbo agboolé yín àníṣìkú bẹ́ẹ̀ torí tí a gbọ́ pé tí bàbá kan ní ah, wọ́n tún gbé kúmọ̀dé o. ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí yẹ fáìlì wọn pé kí ni bàbá sábì ṣe kù torí lálẹ́ àná ah, ààrẹ ti buhari yìí o sọ̀sùgbọ́n <laughs> lọ bọ kálukú láti rí bẹ́ẹ̀ ní gbọ́. tọ́ ẹ̀rín nínú àìpẹ́sì yìí náà nígbà gbókù láti lùkà ń gbé lọ lùkà ṣe kínní kan wọ́n lè ní afẹ́kọ́ lọ sùn lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá rẹ̀ ok wọ́n máa ríra wọ́n máa ṣe family meeting ẹ̀tọ́ tìkútìkú járe ẹ̀rí àwọn míì wọ́n ṣàtọ̀tẹ̀lẹ̀ ìgbà tí ò ti kù kò ní lọ lú wọn kò ní lọ lú wọn tó wá ní ah, kíní kan lé wọn fẹ́ẹ́ rí kàmí lọ lé wọn máa pààyàn lé tọ́ba tí wàá kú yóò ti pàkọ́lẹ̀ pé tó ń bá kú ilé ni ẹ ti lọ sùn àyà àmàtijọ́ sì bọ̀ wá sóko mọ́tò àlọ́ rí nǹkan mẹ́wọ́ tí mọ́tò bá mi rí sá dáadáa títí títí sì dá tẹ́wọ́ ká níbi ten hours àyà gbókù jàgánná jàgánná jàgánná jàgánná títí tá a fi gbedele onílé sọ pé rárá ilé lẹ́sìn òsì àwọn àgbè látijọ́ ó dìdí ìrókò ìdí ìrókò gateway lẹ́nu bọ́dà nígbà kò torí tọlọ ya lórí ìyá àwọn míín tí wọn èkó làwọn wà ń bẹ tọba kú ó lè ní àwọn èèyàn ní oró oró lálọsí abẹ́rẹ́ nǹkan mẹ́ omi ọ̀fà wọn èyí sì yàn sá owó dùn wá lẹ́kọ̀ọ́ àmọ́ yẹ kó sì yàn gbogbo eléyìí wọn takò ẹ̀sìn Islam àfi tó wá pé èkó ti kún kò sílẹ̀ tán sìn kó sí kò sì dájú pé bẹ́ẹ̀ ẹ asẹsẹ lọ korodu ìkorodu súnmọ́ náà tá a bá wo ìkorodu tá a wò sí òru ó ló súnmọ́ ẹ alọ Badagry Badagry ń bẹ tí wọn mú sọ láti island bó ní sí Badagry àwọn àgbẹ̀ ọdọ ọfà ọfà báwo so inú Islam ibi tẹ ẹ bá kú sí náà wọn sì ń sìn àyàfi táǹfààní kan bá ń bẹ nínú kó gbé ọkọ òbí tó kú sí o bí ká pé tó o bá ti kú yùn tó bá ti lè sí ọ́n tà ẹ̀sìn ọ́ níbẹ̀ yẹn àwọn tí wọ́n lọ yí òkú rẹ̀ tí wọ́n jẹ wọ́n retí kò sì sí bá a ti lè ṣe à ní sin ọbẹ̀ o tó lẹ́ni àpọ́nlé mùsùlùmí ẹ̀mí bẹ lára rẹ̀ àbó ti kú ìlú tó tún tẹ̀lé ẹ̀ ńkọ́ wọn làwọn náà máa jẹ́ ẹ̀yàn ni ìlú tó tún tẹ̀lé ilé ẹ̀ ńkọ́ àwọn náà máa jòkú ni àárín ìlú karùn-ún àwọn èèjò ibẹ̀ láti ọ̀sìn ìyẹn ni kékeré ṣèlú rẹ̀ gangan látàjẹ́ torí gbogbo ìlú tí mùsùlùmí bá wà ìlú rẹ̀ náà ilé ìjẹba. ìgbà tí wọ́n ti pa ìkejì rẹ̀ kọ̀dá wàhálà alẹ́ ń bẹ̀ tóra àwọn tí ń gbé bẹ̀ ẹ̀kọ́ mi tún nù àwọn ọ̀tẹ́ Islam bó tilẹ̀ jẹ́ pé a ní àsọyé pọ̀ àmọ́ àwọn òfin ṣiṣẹ́ tó ọba wa lọ dá ọ̀rọ̀ pé ta lọ pa ẹ̀yin kele burúkú ẹ̀yin ẹni ṣoríire káyà fún yín tẹ́lá dá alẹ́ ń bẹ̀ ìwọ náà ní padà lé wọ́n ra wọn náà mú ni àti wọn náà tún sẹ́kù torí ẹ ọ yẹ kéèyàn gbọ́n nísìnyí ẹ̀yin gbowó lọ ẹ lọ rajà ìtàkùn ẹ lọ ra kòkó inú gbó èkejì rẹ tẹjọ lọ ológbówó lọ ẹsẹ láwọn olóko wọnú gbó lílọ rẹ lórí ọ̀rá bọ̀ rẹ̀. so ọ̀sán ń pariwo ibi náà wọ́n gba ibi ìlàjọ gba ní ìrí àwọn ọmọ ní ìrí kínní. ọ̀sán wa ń bẹ̀ díjọ́ kejì gbà sílẹ̀ ọjọ́ kejì ọmọ ọ̀nà tí wọ́n bá wọnú gbóhùn lọ́ba tí wọ́n tẹ òkú ọmọ ìyá rẹ̀ sí. ó gbìyànjú ọwọ́ àwọn mùsùlùmí ẹlẹgbẹ́ tẹ̀jọ́ gbé sí i. wọn wá bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ wá a ọlọ́pàá wa rẹ sí wọn kìnnìkan wa sí kìnnìkan tí wọn bá mú ọ ọdájú pé wọn kọ sórí tiẹ̀ náà ebi wọn lọ pé wọn pa wọn lọ sí mẹni tó pa so túmọ̀ sí pé kófò ọmọ bàdí méjì ẹ ti mọ̀ pé àwọn ẹ má dùn ó pé lálá gbàgádà àfi kí wọ́n fa ẹni tó ṣiṣẹ́ ẹkún jáde fẹ̀yìn wọ́n gẹ́gẹ́ bí adájọ́ wọ́n gẹ́gẹ́ bí aláṣẹ lórí gbogbo àwọn orílẹ̀-èdè kò lè ṣe nǹkan kan wọ́n náà sátálà fẹ́mi rẹ̀ àǹfààní bẹ́ẹ̀ àǹfààní tó ń bẹ lórí pé nínú pé tó bá gbé ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ tó sojú ẹnìkan kò sí ní tó burú tọba fẹ́ lọ jábọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ o káwọn èèyàn míì tí ò sojú wọn káwọn náà pẹ̀lú rẹ lọ sọ́dọ̀ ẹni tó fẹ́ jíṣẹ́ fún nítorí kò sí tàbí ṣùgbọ́n kíkẹ́ ká rìn ká pọ̀ yẹ̀yẹ̀niyẹ̀ni tí wọn nìkan bá fẹ́ lọ jábọ̀ kódà bíi káwọn èèyàn mi ò tún pẹ̀lú rẹ̀ wọ́n pòwe lédè lárúbáwá wọ́n ní èèyàn fúnra ara rẹ̀ قليل بنفسه كثير بإخوانه èèyàn fúnra ara rẹ̀ ó kéré o ó kéré ló ń kà ìṣẹ̀lẹ̀ yẹn máa di púpọ̀ ló ń kà tọ́ba ń bẹ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà rẹ̀ ẹ̀mẹ́yà yìí la fẹ́ wọ̀ tá a ti fẹ́ bẹ́ nìkan sọ̀rọ̀ àmọ́ nítorí ipá wa nìkan iná la dá wa ó ṣeé ṣe kí wọ́n fi ẹ̀tọ́ àti wọlé dùn wá kò ní wọn ráyè wọn wọn ni wọn lè rẹ nìkan ṣẹ́yìn wọn kẹ́ nìkan náà sì ni wọn. àmọ́ ìgbà tẹ́ bá wọ ẹ̀yin mẹ́ta ẹ̀yin mẹ́rin wọn ò lè rẹ nìkan àwọn ìṣẹ̀ nìkan àìṣẹ̀ nìkan àwọn mẹ́ta níbí abẹ́ ẹ̀ wò wá so èyí túmọ̀ sí pé. àwọn nǹkan púpọ̀ tẹ̀ ń bá ń wá nù gbèsè ayé yín náà ẹ dà lọ torí kí tí wọ́n bá dà lọ àti sọ fún ọ pé kò lè ṣeé ṣe ọ̀rọ̀ ọ̀rùn ju kẹ́ pé méjì lọ tí wọ́n bá sọ pé kò ṣeé ṣe á wọ́n ronú wọ́n wọ ọgbọ́n wọ́n wọ àwa láti nu pákápáká kó tó di kí iṣẹ́ tó fi wá náà wọ́n fi dán ọ lóhùn eléyìí jẹ́ bíi tẹnitọ́ lọ wáyàwó àwọn à ń pe bàbá ìyàwó salamu aleykum aleykum salam ẹjọ ẹ mi lágbájá yìí mọgbà tí mi lè bá yín lè má gbà báyìí ló lè bá wọn lè tọ́lá ti láàrin ẹ ọmọ yín ni ó wú òun ó ṣe kíníkà ọmọ àwọn ò lè fi ọ mo rò pé yé àmọ́ nìsín gbàtọ́ ń bọ̀ bóyá bàbá rẹ ni bóyá àwọn èèyàn kan ni oníkálukú wa tó kétí lẹ̀ àbí òye wa so ìlọ òsì wọn wọn lórí wọn kálukú wọn dé ẹsẹ̀ àákàn wa kú báyìí àmọ́ nítorí ẹ̀ pé wá tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ kìnnì ká àfihàn ńlá àlejò ọ̀yà lọ́ra kìnnì wá lọ́ra kìnnì wá ah, àwọn àlejò tó sàbáyà lójijì àbí òye rani tọ̀ ẹ́ẹ́ amára yìí ni ọlọ́run ròdòdó kanú lé yóò fẹ́ jà òdòdó bá wò mo rò pé yé ẹnì pé à hmm, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ ṣe sùúrù díẹ̀ fún wa ká ronú sí i àbí òye àmọ́ wọn nìkan lọkọ̀ wá ń dá ń fún wọn kọ́ ayẹgi fún dèmádì rẹ ni pé norway sọkátara wọn sábà kọgbọn wọn fẹ́ jíṣẹ́ wọn pààyàn. ẹnìkan ọ̀dà lọ jíṣẹ́ èèyàn tó lọ pé mẹ́ta nínú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé káwọn ọmọdé kéékèèké kọ́ mọ̀ wọn ara wọn kọ́ má jẹ́ pé ìwọ náà lọ́fẹ̀ẹ́ máa bẹ́ wá jújù nítorí ìyẹn máa padà tẹ́ni má gbèrò ààrẹ síbi tó ti tẹ́ nítorí pé àwọn èèyàn ń gbẹ̀jẹ̀ ká wọ́n dá lu ọ̀nì gbéra rẹ síbi tí wọ́n ti pọ́n ọ lé ni má sọ̀rọ̀ kí wọ́n tó pè wọ́n ní kó sọ̀rọ̀ má pè mọ́ gbẹ́tẹ́ mọ́ màtẹ́ ìyẹn máa fi tẹnu Abdulrahman ibn Sahal ọlọ́ọ̀bẹ ń dùn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n sì pa ọlọ́fẹ́ mẹ́nu lé ọ̀rọ̀. ẹ mà lágbàlagbà bá bẹ ń kan àtọmọdé tọmọdé bá bẹ́ wájú tó ẹ̀pọ̀ ńlọ níbi tó ti yẹ kágbàlagbà sọ̀rọ̀ yóò dùn àgbàlagbà ó lè má sọ̀rọ̀ àmọ́ yóò dùn. ànábì sallallahu alaihi wasallam tó mẹ́tò lọ́nà tó ti pé ẹnìkan ò sí Ninu lè fi wé nínú mímẹ́tò. ànábì sallallahu alaihi wasallam tó sọ torí bá tún sọ náà ẹ máa kíyèsí o torí kánìkan kéré ẹ má kàn lábùkù ẹ má kàn lábùkù torí pé gbogbo wa àlùmọ̀ mùsùlùmí là wa àlùmọ̀ òsì lè já àlùmọ̀ tí ò ní parun àfi kọ́ ọmọdé náà máa bẹ pẹ̀lú wa ìdí nu dábìrì pé Islam láti kéékèèké ló ti ní kẹ́ ẹ máa pa àwọn ọmọ láṣẹ wọn máa sin lọ tọ́ba á pé àwọn ọmọ kéékèèké wọn ò ní lè súnmọ́ wa ìhọjú láàmú àhọjú má wọn líle láàmú àlè má wọn líle láàmú àlè wọn ẹ gbà pé ọjọ́ ọjọ́ Islam bí ìgbà tẹ̀ ń ti ń ti ń dáná sùn ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ máa báwo lọ́jọ́ ọ̀la ẹ̀sìn Islam ó ṣe rí láwùjọ kan ẹ wo báwọn ọmọ kéékèèké wa náà ń ṣe wá bí tá à ń ti lọ torí ẹ̀ lẹ́rú ṣe máa ń báyàn wípé tọ́pù ẹ bá wọ àwọn ìlú Yorùbá wa ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí àwọn bàbá bàbá ni àwọn bàbá bàbá ó ṣeé ṣe kọjọ ní bí ọba jọ ní ajọ la àwọn lẹ́ẹ̀ma rí mọ́sálásí ṣùgbọ́n àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ dọ́jọ́jọ́ ọ̀la tí gbogbo àwùjọ tàtà wọn lẹ́rìí mọ́sálásí ẹlòmíì ní ìsìn àkàràmọ̀kọ́mọ̀ lọ́ọ́ ọ̀nbẹ ń bi títí ń ta kíní kan bẹ́ẹ̀. ẹlòmíì ń wọ́wọ́ tí ó fi ra sìmẹ́ǹtì kò nílé kọ́ ọ àmọ́ wọn láwọn yẹn máa ń bẹ́ ẹ̀bùn pàdé inú àpò sìmẹ́ǹtì. àbí òye wa lórí <laughs> ọmọ kan jẹ mílíọ̀nù a tolu ẹ náà bá jẹ pé yẹn lọ jẹrú eléyìí a ilẹ̀ tí bàbá ń tẹ̀rọ àti pẹ́tí ọkọ̀ ẹ máa wo bó ní ṣe pé tó ẹ ìwọ ni kankọ́sìn bàbá rẹ bíi

ikú ọ̀rọ̀ amú ọlọ́njọ́ kan kódà ọmọ mi wà tó ti pé sọ́mà pé mùsùlùmí wà láì jìyàn wọ́n kàn máa fi yín rẹ́rìn ní kẹ́ à ti ń lọ mọ́ṣáláṣí tó burú ẹ̀ dé dáadáa òun ò ní lọ kọjọ́ ọ̀la ẹ̀sìn Islam kọ́mọ̀bà jẹ́ntì ọba ni lọ́kàn jẹ́ àwọn ọmọ yín kéékèèké kéékèèké kéékèèké ẹ̀ ti máa fẹ̀sìn kọ́ wọn ẹ máa mú wa fi tẹ̀sí sẹ́ẹ̀sì ẹjọ́ àwọn náà nífẹ̀ẹ́ mọ́sálásí ẹ má jẹ́ wọn jọ tọ́ lọ ẹ má jẹ́ wọn yọ tá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí ẹ àwọn ọmọ kéékèèké yẹn tọ́ba ṣe nǹkan tó ṣàṣìṣe ìhọ́jú mẹ́ni ìdúnkokò mẹ́ni ìhónilẹ́gbà nǹkan lẹ́ẹ̀ máa fi yanjú ẹ o torí jẹ́ bá ti ṣe báyìí àwọn ọmọ ọ̀sà òní fẹsẹ̀ sí ìgbà tí Abdulrahman ibn ibn ibn Sahal tọ́yẹ́ kó ńlọ bẹ́ẹ̀ wá ti ń sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam palẹ́ mọ́ kẹ́kẹ́ náà ń gbọ́n bẹ́ẹ̀ bí táwọn eléyìí wá ni wọ́n ti ń sọ̀rọ̀ ẹ máa wo anabi sallallahu alaihi wasallam ó ní innama bu'ithtu li utammima makarimal akhlaq ọlọ́wọ́n bò gbé mi dìde ní ìránṣẹ́ rẹ̀ àfi nítorí kílẹ̀ bá a gbé àwọn àwọn alápọ̀nlé wọn bá nàbì sì fẹ́ kọ̀ fún Jésù lọ ẹ̀kọ́ sọ̀rọ̀ ànàbì ni kabbir kabbir àwọn tó dàgbà jù àwọn tó dàgbà jù ní ojú wọn sọ àwọn tó dàgbà jù ní ojú wọn sọ kò sí ọ̀nà kan tó fi lè sọ pé ànàbì gbóhùn lẹ́nu sọ kò sí ọ̀nà kan tó fi lè sọ pé káàdì ìwà ànàbì ọ̀dà mi ò ní lọ ibi tó bá wà mà kò sí a à yorùbá lẹ́fù sọ́yàkì yorùbá lẹ́fù ni wọ́n bá kọ ọ̀rọ̀ fọ́mọdé níbi tí wọ́n dàgbà jù lọ tí wọ́n wà lọ́mọdé wa ń sọ̀rọ̀ ọ̀pẹ báwo wá ń bẹ̀ wọn bàbá rẹ kàn gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi táwa bá wà yorùbá gbé níbi tó ti ga ni bàbá rẹ kàn ẹsẹ̀ wọn bàbá mi àti <laughs> láti fi hàn pé àwọn ìsẹ̀gbẹ̀ bàbá rẹ ó rí i pé ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ fún ọ wọn náà ní fẹ́ rí bàbá yẹn mọ́. báyọ̀ dọ́ bàbá ẹ ẹ ti baba bàbá kà ẹ lọ kérò ẹ ní bàbá yẹn ní ẹ káwọ ẹ kújọ ẹ ta ẹ kújọ ẹ ta ẹ náwó sí àwọn ogi pé nǹkan gidi ni bá ń fọwọ́ kọ́ wọ bàbá ọ̀ràn bàbá <laughs> bàbá kọ́kọ́ rẹ̀ sẹ́gbẹ̀ ọmọ fẹ́ gbọ́wọ́ mi ká dáa fún yẹ pápá rẹ fún ọjọ́ gbọ́wọ́ mi ọmọ pé láìláà òní bá rí bàbá ọmọ pé bàbá àkà bàbá kú àgbà dé tàkúté fún ọ ní ìwọ tó ti sọ ma díjítà lọ́wọ́ kékeré ní wọ́n ti jẹ́ after all èmi kọ́ mo bá ń lọ abẹ́kọ̀ kẹ́tí máa wo Yorùbá lẹ́nu ọmọ tí bàbá ń bà lọ́wọ́ ti kúlẹ̀ yẹ́yẹ́ sẹ́ máa kúlẹ̀ o bàbá ká ní ah, àwa ni àwa ni má gbà ó ọba gba ọgbẹ jombo bàbá kó fún ọ sínú rẹ ó dùn torí ẹ anabi sallallahu alaihi wasallam ìwà rẹ ti dá pọ̀ jù torí ẹ anabi wa ni àwọn àgbàlagbà ni ojú kan sọ̀rọ̀ àwọn àgbàlagbà ni ojú kan sọ̀rọ̀ torí anabi fẹ́ pa ẹni tí ó jà níkùn sínú síra wa rẹ sẹ́wọ̀n kékeré ṣe gbogbo èèyàn náà máa ń ṣe tí ó dùn tí ó sọ̀rọ̀ yọ wá ní ọnu tó bá ní ọnu àwùjọ ń bàjẹ́ nù yóò lọ́ fà á ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà míì tí wàá tèèyàn kan tó bá lẹ̀ ń jà tó bá ní fóònù tí wọ́n wá rojọ́ fún ilé rojọ́ o tókè tí ó tí ó sọ pé o ṣe fóònù kì í ṣe ń táwọn èèyàn lè gbọ́ tó lè kà fún òun sì ti ti torí rẹ̀ ó ti ní ọnu. iná ló fi jẹ́ pé ọ̀tẹ̀ pọ̀ ìkórìíra rẹ ní pọ̀ nítorí pé wọn ò nàjà bí o àdúgbò kan lù kàn ìńtẹ́nìkan ṣe ṣe ọ kí ló dé tó sọ fún un tó náà bá mọ aláìsá kó túbà náà kò sí ọ̀lẹ́kà àmọ́ wọn ò <coughs> yọ padà hàn pé gbogbo ntí wọn rò ọlọ́run rò <coughs> ntí ọjà mọ̀ nkankan rárá ẹni ti torí rẹ bọ ọjà torí anabi fẹ́ dínà gbogbo nǹkan yẹn àwọn àgbàlagbà ni ojú wọn sọ̀rọ̀ àwọn àgbàlagbà ni ojú kan sọ̀rọ̀ ọmọdé yẹn ò níta fẹ́ fàyọ gan nínú àwọn ẹ̀kọ́ yẹn nù kẹbìr kẹbìr ìwà ṣẹbi sọ̀rọ̀ ìgbaniláyè àti sọ̀rọ̀ nìkan nínú gbogbo nǹkan kẹbìr kẹbìr kọ́tà nínú àdìsí sọ̀hábì kan Malik ibn al-Huwayri <coughs> radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó fi hàn nínú àdìsí yẹn pé tásìkò sọláàtì bá tó wáyé ọmọkọm akbọrùkọm ẹni tó dàgbà dúnú ni kò sì lè má mu. ẹnìkan ni lè pèpè fún sọláàtì tó bá ti lóhùn àwọn tó bá kàn á sì lè má mu ẹni tó dàgbà dúnú yín ẹ̀yin sàhábà yìí. sọ jíjẹ́ pé ẹnìkan dàgbà jù wá lọ kéé kò é ṣe asán ló o. So, kéésì asán lóbi lẹ́yìn sẹ̀wálì dẹ́tẹ̀ sọ́dfà dépò fún àmọ́ akékin ló fi jù mí lọ má dàrẹ̀ láàmú àdánikọ́ lọ wá irú tàwọn ẹni tí ń pẹran tó mú dáadáa nítorí jù ọ́ lọ kó gé káfí lè mọ̀ pólì rẹ̀ pé sọ tó dàgbà jù wá lọ ó bùkátà ká pọ́n ẹni tó dàgbà jù wá lọ ó bùkátà ká fún lọ́wọ́ rẹ̀ nítorí pé ọ̀bọ tó ń fi lọ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀bọ tó ń fi lọ ẹni tó dàgbà jù ọ lọ ẹni tó dájú ni pé wọn lè gbàrú ẹ̀ ọlọ́run ọ̀bọ̀ fábọ́sì nísìnyí ẹ̀gbọ́n rẹ̀ jù ọ lọ báyà nítorí pé màmá yín jọ yàtọ̀ síra wọn oṣù mẹ́ta ló fi jù ọ lọ wàtíjọ́ tí bàbá àtìyá rẹ̀ àti ya ọmọ tìǹà àti gbogbo ara lẹ́yìn tí ń gbìyànjú pé bọ̀dá ni kẹ́ ẹ máa pè kí sẹ́dọ̀ yín bọ̀dá ni bọ̀dá ọwọ́ bọ̀dá lásán ọmọ ìjà tẹ̀ǹjà pété àná ọmọ pè ọ́ bọ̀dà. ó sì ń dájọ́ báyìí wọ́n ti pè Lukman lọ lọ́mọ jẹ́ títí ọmọ ṣẹlẹ̀ ń gbogbo wa. alihamudulilayi àgbà òun jẹun ọba kan wọn náà. wọ́n bí malé wọn náà ọmọ tá oṣù ni wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ tọ́mọ bá ti wá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa pé lọ pé ta ni abẹ́ẹ̀t lẹ́nu ẹ̀ nígbà tí ti tontori wa di pé mo lọ ọmọlẹ tó tù ká dànù ah bàbá rẹ bá gbọ́ àtàwọn ìyá tó wà nígẹ ọlà mọlẹ lórí kíni ah ìgbà tá a bá fi wí kà là á fi san ẹ̀gbọ́n rẹ Lukman tá a ní ká ọmọ pé ń bọ̀ dà ṣé wàá mọ̀ pé bẹ́ẹ̀ makamaka lóye ó kà ó ti kà wọ́n náà nìyí àbùkù tó fi ń kan Lukmanu iná wàhálà àbúrò tiẹ̀ náà fi ń kọ́ ebi wọn lọ́wọ́ ẹgbẹ́ lóko lóko lóko kò tún ní péjá ẹ̀yìn tí wọ́n ń pè wọ́n dá pé Abbas òun àwọn òpè fún sẹ́tọ̀ ni ẹgbẹ́ ló ti ní Abbas ẹgbẹ́ wa wá irọ́ ni wá so torí ẹ̀ ẹni tó bá jù wá lọ kò lẹ́tọ̀ọ́ sí ká káfábùkù kan ó lẹ́tọ̀ọ́ sí ká pọ́nlé ẹ̀rí àìlèsè bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ agboolérú tẹ́ ẹ̀ bá ti mẹ̀gbọ́n yín lẹ́gbọ̀n kò ní mọ àbúrò rẹ̀ lábúrò ilé òsì wa máa dàrú látọjú bàbá màmá yín tó bá lọ kú pẹ́rí pẹ̀lú gọ́ọ̀lọ́ ẹ̀rì kẹtọ́ gbọ́dọ̀ láìra kíró agboolé bẹ́ẹ̀ òtòtò nítorí tí bọ́rọ̀ ṣe ń dàrú ní lọ bẹ́ẹ̀ bọ̀dá ní dàgbà jù láti bọ̀dá bí ọ̀rọ̀ àwa àbúrò yín kankan ṣe ń dàrú ikọ́ bá mú fa ẹ̀yin náà sì ni ẹ̀gbọ́n gbogbo wa ó yẹ kẹ́ ẹ lè dá sọ̀rọ̀ yìí à ah, nígbà náà láti mọ wèrè lẹ́gbọ̀n ẹ̀yin ẹ̀ ṣe wèrè olùkóyè torí pé yorùbá ó ní wọn mọ wèrè lẹ́gbọ̀n wèrè lẹ́gbọ̀n báwo ẹ̀yin ṣe wèrè mashallah ó là ká ilẹ̀ yìí ó ti rẹ̀ mẹ̀gbọ́n lẹ́gbọ̀n bóun ni ló ti bá tọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sẹ́lẹ̀ sẹ́yìn bàbá máa dàrú bí wọ́n bá dàrú kó dàrú ojú wọn kò sí dàrú adọ́pá <laughs> yìí wọ́n tó ìtọ́jọ́ pọ̀lọpọ̀ lérú nù tẹ́ ẹ̀ máa fúnra yín lọ́wọ́ yín tẹ́ ẹ̀ ń yín lé wàláhì kò síbi tí ẹnìkan nínú fámìlì yín fẹ́ wà láyé yọ́dà bí gbàtẹ́jọ́ wà ní. ẹ máa pera yín ẹ máa béèrè àlàáfíà ara yín lọ́dọ̀ ara yín ẹnìkan ní sínú dààmú ìpájú àfi kí gbogbo yín ó gbìyànjú láti rí pé ẹ bá a sọ di nǹkan àgbè. à ń bùkátà ká ní àpọ́nlé báwọn tó ju wa lọ ká mẹ́ni tó ju wa lọ lẹ́gbọ̀n wa ẹni tó dàgbà ju wa lọ ká má pè ní rọ̀ wa nínú gbogbo ẹni tá à ń bá gbé láwùjọ gan tá a láwùjọ tá a àwọn àṣà burúkú àṣòfò àṣà dáhùn táwọn èèyàn lò ká má máa lò ó yóò bá tó bá jẹ́ pé bí àpọ́nlé tá a máa ń lò a bá mójútó àdánù nítorí pàǹjà àbájẹ́nu ẹ̀yà tó jẹ́ pé ọlẹ́kọ̀ọ́ púpọ̀ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ni sókè alójú tó di wọ ìwọ ìwọ ìwọ torí torí pé nígbó lọ kó ẹ̀yin náà ní kẹ́yìn ọmọdé ó rí i pé tẹ́ bá jà gan ìjà kò ní pẹ́ tán sọ eléyìí jẹba kẹbìr kẹbìr gbígbọ́ tó sì gbọ́ ẹ̀kọ́ mi nù tánàbí sallallahu alaihi wasallam ní agbaniẹjọ́ sọ̀rọ̀ ọ̀dàkẹ́ni ọ̀dàkẹ́ni àwọn èèyàn òde ìwòye ìdákẹ́ o yóò tún máa kún lábẹ́lẹ̀ yóò máa kún lábẹ́lẹ̀ ó lè gbowó lẹ́gbàá lẹ́bi lágbàlagbà ní kọ́ sọ̀rọ̀ àgbààyà bàbá alábòsí àgbààyà bàbá ti ń dá sọ̀rọ̀ nù ńgbà tẹ bá ti sóònù náà láàké lórí kí ló wù ẹ kóra ẹ kó wájú ẹ dị ti dàgbà àyà wọ́n lọ di bàbá alábòsí gbàtọ́ lágbàlagbà ọmọ méjì ń jà ẹnìkan dàgbà jù ẹnìkan àgbàlagbà kọ́kọ́ sọ̀rọ̀ kò túmọ̀ sí ìwọ tí wọn wá tọ̀ wá dàgbà tó wọ́n wá sọ pé àgbàyà ni bàbá tó ní kàgbàlagbà kọ́kọ́ sọ̀rọ̀ bóòlù ti dàgbàyà. ní kété tọmọdé yìí sì ti dákẹ́ àwọn tó dàgbà sọ̀rọ̀ eléyìí túmọ̀ sí pé tá à bá ń ṣe tọ́tọ́ tá à ń tọ́ yẹ fẹ́ni tó ju àwa lọ lónìí àwa náà padà gbá ń tọ́tọ́ agbada àǹtọ yẹ lọ́dọ̀ àǹtọ dàgbà tó wa lọ́la àwùjọ tí wọ́n bá ti ní ìbọ̀wọ̀ fúnra wọn tí wọ́n sì ń pọ́n àwọn àgbàlagbà wọn lé ní ìbámu pẹ̀lú tẹ̀sìn mú wa tí èsì ọ̀nà tó ta kò sí kò sí tàbí ṣùgbọ́n àwùjọ bẹ́ẹ̀ ó máa ń kún fún dùnú nítorí mú kí ọkàn máa ru síra wọn kì í ráyè láwùjọ bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n sì máa fẹ́ràn ara wọn ọlọ́run ẹlẹ́dàá kọjá kí ìfẹ́ ara ẹni náà kọjọba láwùjọ tiwa náà àwọn aburú kọ̀dá kọ̀tọ́ ọlọ́nkọ́ba kákó láwùjọ wa kọjá kí àárín mùsùlùmí sí mùsùlùmí kọ́ máa dámárán ẹ̀ṣẹ̀ tán tó máa ń dàrin àwọn èèyàn rú kọ́mẹ́dì ọ̀rá yìí jókòó láwùjọ wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فاني بيركوس búra agbọ́dọ̀ forúkọ ẹlòmíì búra dábàá wa forúkọ Ọlọ́run búra àbọ̀kan nínú àwọn àròyìn rẹ̀ búra agbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú pórí òtọ́ la wà o agbọ́dọ̀ forúkọ Ọlọ́run ọba búra lórí irọ́ ẹnikẹ́ni tó bá fọlọ́n búra fún kó gbà ẹnikẹ́ni tó bá fọlọ́n búra fún tó bá kọ̀ láti gbà falaysa minallah fi shay kọjá mọ́ kankan wájú Ọlọ́run ká kíyèsára ìbúra bá ti pọ̀ jù. àwọn èèyàn yìí fẹ́ gbàyàn gbọ́ nítorí àní ma ìgbà tó ń sòótọ́ sígbà tó ń parọ́ mùsùlùmí èsì parọ́ torí rẹ̀ ò gàtà láti búra níta àmà lọ́pọ̀lọpọ̀ náà fi ṣẹ̀ríya wọn náà ní pé búra wá búra wá búra ó ní í ṣe pẹ̀lú ilé ẹjọ́ ni ilé ẹjọ́ ni máa pé kéèyàn búra torí àdìsá nàbì muhammed. sallallahu alayhi wa sallam tó ní tẹ́nìkan bá pẹ́ nìkan lẹ́jọ́ pé nǹkan mi kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò fẹ́ dá padà fún mi ìwọ tó ń pẹ́ nìkan gba nǹkan rẹ̀ ń gbà bò sí òun wọ́n mẹ́lẹ́rìí wa wọ́n mẹ́lẹ́rìí méjì wa albayyinatu ala al-mudda'i wal ẹni tó wá ní rọ́lọ́ pa. nígbà tó ti mẹ́lẹ́rìí méjì wọn òní ọ̀ torí ẹ̀ kí ṣe wájú ilé ẹjọ́ lọ wà kí ló dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ tí ò tọrọ̀ wàláì wàláì ẹ̀fọ́ la jẹ lọ́sàn-án wàláì lúrú la jẹ lálẹ́ wàláì lẹ́yìn lẹ́yìn sọ ẹ̀ bá jẹ apá ìyẹn wá fẹ́ wẹ̀ láàrọ̀ ìyẹn wá rí mani lára pátá rẹ̀ a sì ti parí àsùbà oòrùn ti yọ ní gbò láti wàá wo oorun tó sùn káyìn kó tó di pa àsàsùbà yẹn tó o bá wẹ̀ tán gbogbo sọláàtì tó ṣe lẹ́yìn oorun tó sùn káyìn wàá tún ṣe àtúnṣe pàṣùbà náà nìkan ni wàá tún ṣe ṣùgbọ́n ká tó ṣàṣùbà máa ń ṣe ràkàtà alifẹ́jọ wàá tún ṣe wàá tún atún àṣùbà náà ṣe. wọ́n ní àwọn èèyàn wà lórí ìrìn àjò wọ́n ń lọ ságbọn òkè ọya àwọn dánàdánà wa dá wọn lọ́nà àwọn béèrè pé sọ ti ṣẹlẹ̀ tó ráwọ̀ fẹ́ dá gbogbo orú béèrè báyìí wọ́n á lọ ṣẹlẹ̀ wọ́n á ní káwọn ọkùnrin kí wọ́n mú àwọn obìnrin kọ̀ọ̀kan náà àwọn obìnrin tó ń jọ wà nù ọkọ̀ a'udhu billahi minash shaitani rajim àwọn fẹ́ máa wò wọ́n kí wọ́n máa bá wọn lò. àwọn ẹni tó kọ̀ wọ́n yìnbọn pa wọ́n bẹ̀. ẹni tí ọwọ́ àṣírù ìranù yìí látàrí wọn làwọn pa á. tó bá lóyún sọ́yẹ kọ́kọ́ rẹ̀ ọgbà ni àbí kò lè dàrú. akọ́ni pé ìkírọ̀ ìjẹni ń pa eléyìí tó nítumọ̀ nínú ṣẹ̀ríyà ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ pé ṣé ní ń pa sọ̀rọ̀ ni àbí ìjẹ ní ń pa sí nǹkan kan àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n sọ pé ìjẹ ní ń pa sọ̀rọ̀ ìjẹ ní ń pa wí ní tá a fẹ́ wí òhun ìní nítorí pé téèyàn bá ti torí wọ́n jẹ́ ìyàn ń pa wí ọlọ́run ṣàmójúkúrò fún yàn illa من ukriha وقلبه مطمئن بالإيمان. bil iman. gbígbà fẹ́ jáde nù lunis àwọn olórí ibú kan wá ń pa àwọn èèyàn wọ́n ń ṣe wọ́n lọ́sẹ̀ tẹ́ ẹ̀ bá ti pera yín ní kèfèrí wọ́n sàlákì wọ́n yín ba mùsùlùmí sì ni wọ́ àmọ́ nítorí kí wọ́n mọ̀ bá pa ọ́ wọ́n ní táwọn ọ̀pẹ ìròyìn àná ìròyìn àwọn ọ̀pẹ <laughs> ojú kóńgbà kóńgbà irú tìyín náà ló ná so ọwọ́ àlọ́ nítorí eléyàn tó bá pọ̀rọ̀ lásán ni ò ní wàhálà àmọ́ lọ́wọ́ pé wọ́n jọ ń pa òfin wa ṣe zina wọ́n jọ ń pa ọ̀mùtí wọ́n jọ ń pa ọ̀pààyàn tẹ́jọ́ ní ń pa kan wà bẹ́ẹ̀ nítorí pé òfin ìṣeré àsọ pé ìkìrọ̀hù ìkìrọ̀hàn ìjẹ́ ní ń pa oríṣi méjì إكراه ملجئ وإكراه غير ìjẹni ń pa tí ó fà yí fún yàn láti lè dórí roma ìjẹni ń pa ẹlẹ́ẹ̀kejì tí ọkọ dínà károri eléyìí tí kọ̀kọ́ dínà károri hùn wọ́n ni kì í bí àpèjúwe wọ́n ní mu ọtí tọrọ mu àwọn pọ ọwọlọ mu o torí kò síbi yẹn ṣe lè mutí láyé yìí wọ́n ní mu àfi kọ́ náwó rẹ̀ sí kò gbé kọ́ọ̀pù tó bá tún náwó sí tó bá gbé kọ́ọ̀pù kọ́ọ̀pù ò ní gbéra rẹ̀ lọ́sẹ̀nu ẹ̀ èrò orí rẹ̀ iná ló fi bára rẹ̀ sọ̀rọ̀ pé ọ̀yà kọ́ máa lọ sẹ́nu. tọ́lá tún rẹ kò ní sàdédé dà sọ́nà ọ̀fun rẹ tìrìntìrìn wọn náà ló tún gbé kọ́ọ̀pù ló fi ṣe kíni ló dorí rẹ kodò pé kọ́ dà rẹ tó bá kò ní rẹ wọn náà ló tún fún lọ́nà ọ̀fun pé wọlé. sọ wọn lé léyìí ni èrò ẹni lọ́wọ́ ẹni. dàbí wò tó o bá bá ṣe zina wọn pa ọ àwọ̀rọ̀ sí o àwọ̀rọ̀ sí torí pé tó o bá ṣe zina náà á pọ̀ tó o bá tún ṣe wọn pọ̀ àbí òye ọ kó kúkú má ṣe kún ọ pọ̀ ó pé ju kó o ṣe kún ọ pọ̀ lọ. sẹ́mi bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ní ìsìn wọn bọ owó wọn ni kò ṣe zina pẹ̀lú ẹ̀ ṣé zina ṣe é ṣe láì jẹ́ pé di rẹ̀ lè ẹkẹ bó ìdí rẹ ó ṣe lè ebi wọn lọ borí rẹ sọ̀rọ̀ pé obìnrin mà ní àbí ojú ẹ ò ríran ni wọn máa bá ara rẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ojú ẹ ò ríran ojú ẹ ò ríran ni ojú rẹ sọ pé mo ríran wọn máa ti bọ gbogbo ẹ̀wù lára rẹ ok ok mọ n gẹẹti tó ń sọ báyìí so ibi tó ti ń gẹẹti nídìí rẹ ó ti máa lè ní ó ti máa yarí ní ó ti máa yarí ní ó ti máa yarí lọ́ba yarí pin ọwọ́ ni wọ́n jọ ń pa ni wọ́n jọ ń pa wọ́n sì jọ ń pa pé kídìí rẹ̀ ó lè. àbẹ́gẹ́ tiẹ̀ wọ́n sọ pé kò sí ìjà ní pa mi. bóun ó sì sọ pé wọ́n jẹ́ yẹn ń pa wọ́n ní alqahu fil-yammi maktufan faqala lahu iyyaka wọ́n dé yẹn lọ́wọ́ sẹ́yìn wọ́n di ẹsẹ̀ rẹ̀ méjèèjì wọ́n á sọ sínú rìbá náírà. sọ ara ewuru ewúrẹ́ ọgbọ́dọ̀ tutu o ṣèlè tutù àbí òní tutù àwọn lélẹ̀ yẹn ni wọ́n ń pè ní jẹ̀nipa ni ó ṣe jẹun pa mutí wọ́n by fire by force wọ́n máa rẹ̀ sí nígbà tó tún dẹnu ó dì ó di ọ̀nà fúnra kọ́níkọ́dá ó mọ tí máa dá síbẹ̀ sọ pé wọ́n ẹ̀ tó wọ́n zina. wọ́n ti bọ́ obìnrin yẹn sí wòwò wájú ẹ̀ ìdí rẹ̀ rọ ni àfa àfi bí ewé lásìkò ẹ̀rùn so wọ́n wá mú ìdí rẹ̀ rírọ wọ́n wá rọ sínú inú abẹ́ obìnrin rírọ náà ó tún wá débẹ̀ náà ìdí yóò tún lé àbí òye wa sẹ́yìn lè ṣe sọ̀rọ̀ náà sọ pé wọ́n jọ ń pa òdebẹ̀ sẹ́yìn dí lé wọ́n ní kó máa ṣe jagadigi janja ò ń ṣe ọwọ́ pé wọ́n jẹ ọpẹ́ káàbọ̀ bàbá jẹ ń pa. so nítorí ẹ gbogbo eléyìí is excuse is excuse àkọ́kọ́ ẹ̀ máa bẹ́ lọ́wọ́ ọlọ́mọdé ara ìdá tó ọmọ yẹn bóbìnrin bá gbé wá kí sọmọ rẹ o ọmọdé ní wọn gbà ṣe àyè ń bẹ fóbìnrin láti lọ́ọ́ máa gbọ́mọ wa ni ẹ dáhùn à gbọ́mọ wa báwo ok ìyàwó yóò lóyún ó wá lọ sí lọ́ba gbọ́mọ wa pé ńgbà tí mo rí pé lẹ̀ dá ọjà lè ní ó lè tó ti gbogbo lè yàn lójì eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ ọlọ́mọdé ara ìdá ẹ máa bílọ̀ ara ìdá ọlọ́mọdé ara ìdá lọ́ba kù dẹ̀dẹ̀ kí àìdọ́rọ̀ sẹ́yìn lórí kọ́lọ́ ẹlẹ́dàá ti gbé yín síbòmí sọ àdúrà sẹ́yìn oníbẹ̀lọ̀ kó ọ̀ra ìdá ọ̀rẹ́ lómi orí tí ìdí oríire òpé ni yọọ máa bẹ pé bí káwọn sì máa lọ sí kánú ní sùn kọjá pé àwọn máa dá lọ́nà báwọn. àlọ́ ẹ̀rí nǹkan mẹ́wọ́. wọ́n kàn ṣe jìnnà tó ni ẹ iná lọ́gọ̀ fún rahim because you know yóò sọ̀rọ̀ kúkú wá àbí òye ọ́ máa ṣàlàyé fọ́ now. Suratul Kahf èèyàn fẹ́ kí lọ́jọ́ jùmọ̀á èèyàn láwọn ẹsẹ̀ tí máa ń ṣe láàárọ̀ ọjọ́ jùmọ̀á tó lè má fún yẹn láǹfààní àti lè ké já lè ti ké dàjì látòrò á ké dàjì ọjọ́ jùmọ̀á yàtọ̀ jùmọ̀á ọjọ́ jùmọ̀á wọn ni kẹ̀kẹ́ eléyìí jẹ́ ti Suratul Kahf wọ́n ní obìnrin kan wà táwọn àmàtọ́ jẹ́ alásùnmá bẹ́ẹ̀ mọ̀lẹ́bí kìí ṣe sọ̀láàtì gbogbo gbà àwọn máa ń pàkíyèsí rẹ̀ kí ló dé tó ṣe sọ̀láàtì kí ló dé tó ṣe sọ̀láàtì wọ́n á làm fáwọn pé family planning tóun lò tó ń bá ti lò ó ń lè sọ̀sù kan tẹ́tí ọ̀sà máa wá tó ìdí tó wọn fi ṣe sọ láti ǹjẹ́ rú nǹkan tí ń ṣe obìnrin yìí wá bá mu àwọn náà sọ pé ṣé family planning oògùn ẹ̀ ti ń lò sọ́ba mu èkú sọ ló ní kọ́ máa lò lòkulò ọlọ́run ọ̀dá obìnrin pé gbogbo ọjọ́ ayé ló fi máa ṣe nǹkan oṣù ó ní iye ọjọ́ tó ń ti fi ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ bóyá ọjọ́ márùn bóyá ọjọ́ mẹ́rin bóyá méje bóyá mẹ́ta ló fi ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ iye ọjọ́ nǹkan oṣù rẹ nù gbogbo ọjọ́ yòókù wàá máa sin lọ wàá máa sin lọ àfọwọ́fà rẹ iná ló bí ẹ̀jẹ̀ àbáàdì eléyìí tí wọ́n ń jáde lára rẹ lójoojúmọ́ láì nídìí eléyìí yẹn wọ́n lọ fọwọ́ fà tó wá sírò ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù pàápàá jùlọ tó bá ti jẹ́ pé gèrègèrè ọlọ́gbọ̀nàgàdà bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ ń wá fún ọ àmọ́ tó bá yẹ pé ó ṣe nǹkan oṣù kẹ́rẹ́ bó ṣe máa ń ṣe nǹkan oṣù yóò wá dàbí jọ́ mẹ́wàá jọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti wá yóò tún dé ṣe eléyàn nǹkan oṣù látún pé wọ́n lọ fà wọ́n ló kú bẹ́ẹ̀ sí ẹ tẹ́lẹ̀ náà ọjọ́ tọ́lọ̀ ń sọ fún àwọn afisẹ́ nǹkan oṣù ẹ̀sìn rẹ ó dín sí tọkùnrin àforíjì lọ́lọ́run ọba ṣe fún ọ àmọ́ ní ìsìn ìwọ́ tún wá ṣàfọwọ́fà ọ̀sọ̀dà lámì ìfàágùn. torí ẹ anfàsì kò yí pé àkéèsì àwọn obìnrin family planning or no family planning kò sínú nǹkan tó dáa. àkọ́kọ́ àwọn side effects tó wà ń bẹ̀ ara rú rẹ̀ yìí ẹ̀jẹ̀ ọkàn máa da ara rẹ ni obìnrin ń ṣe nǹkan oṣù gan-an tí ò bá ńlá mójútó fúnra rẹ̀ dáadáa kó sì jẹ́ pé ìmọ́tótó ọ pàtàkì lọ́dọ̀ rẹ̀ ọkọ̀ rẹ̀ ò rí ọsá nǹkan oṣù ọwọ́ ọjọ́ péré tó ń ṣe àbó òórùn ẹ̀jẹ̀ ọwọ́ àdàbí ni tóbi náà bá ní ìmọ́tótó gidigidi ọkọ báwo wá ni tó ọlọ́jẹ sára àbí wọn bọ̀ dé mára àbí wọn bọ̀ fi pamọ́ sínú awọ rẹ ike kí nǹkan oṣù ọmọ bàá máa wá tó wá ṣe sábà fi kẹjẹ ọmọ jáde lára rẹ fáá ní gbogbo gbà àwọn dájú pé sàṣà ní gan bọ́pọ̀lọpọ̀ ṣe ọkọ rẹ̀ ó súnmọ́ tí ò ní máa gbóòórùn ẹ̀jẹ̀ òórùn ẹ̀jẹ̀ pẹ̀lú kó dojúmọ́ náà lẹ̀jẹ̀ ń dà àwọn pé ìwọ náà fúnra ara rẹ lọ ń fọ ara rẹ fi ẹ̀jẹ̀ fi ba fáìlì ẹ̀jẹ̀ lọ́dọ̀ ọkọ tó bá wá yàtọ̀ kọ bá lòun ò rí ọmọ òun ọkọ ọkùnrin má wọn àlà àwọn ọkùnrin olórí ibú wọn wọn ì pẹ́ pobìnrin tì sẹ́yìn kó olórí ibú wọn náà olórí ibú tiwọn náà ló sì fà so kéèyàn ọmọ máa pa wọn kí lórí ibú wẹ àbọ̀ lórí ibú lẹ́yìn á àwọn ìyàwó yìí tó lórí ibú lẹ́yìn náà ẹ̀hẹ́n tó amáhùn òbí wọn òkú sọ́kùnrin tó lórí mu abẹ́rẹ́ rí nǹkan mẹ́ torí de eléyìí ọ̀pọ̀lọpọ̀ òbí ló kó bá ara rẹ o èyí sọkọ ló kó bá bó tilẹ̀ jẹ́ pọ́kọ mí náà karamba nínú o ní òní kọ́ lọ sí o òní òní kọ́ lọ sí tó bá di kóbìnrin ti dá méjì tán tiẹ̀ bá ọ dàbí ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ lágbọ̀nlẹ̀ haúsá ni nípa pé táwọn ọmọ kéékèèké bá wọlé ọkọ tọkọ wa súnmọ́ wọn tán lọ lóyún tó bá débi tí wọ́n ti bí ma wàhálà máa ń ṣẹlẹ̀ tó bá wá bí ma yẹn lọ́pọ̀lọpọ̀ gba ọmọ yóò ti tóbi lórí ju ọ̀nà tí ó gbà jáde lọ orí rẹ̀ yẹn wá lè lọ kọlu ilétọ̀ ilétọ̀ yẹn wá lè fọ́ tó bá fọ́ wọ́n ń pè ní yọ̀ọ̀yọ̀ ń pẹ́sárì tí ilétọ̀ yẹn bá wá fọ́ àfa yóò wá di pé ìtọ́ ń kàn di obì ńjojúmọ́ so so so kò sí ah, àfijù kìnnì ìtọ́ márùn lára rẹ̀ ra ẹni tí bàbá ti ṣẹlẹ̀ tí a ṣẹlẹ̀ bá ọkọ̀ kan pàtì yóò tún kọ́lẹ̀ yóò lọ wọ́n fẹ́ rí má ọkọ̀ náà ló sì ṣe sábàbí torí lóòótọ́ ọtọkọ fẹ́ ńgbà tó fẹ́ àmọ́ yẹ kó ṣe sùúrù fún nítorí pé ó ní bóbìnrin ó sì dàgbà tó tọmọ ó lè jáde rọrùn lára rẹ̀ hospital ti ń tọ́jú rẹ̀ mo rò pé ọ̀kan gan ní gbogbo nàìjíríà Sókótó lọ́wà wọ́n tún máa wá láti nìjẹ́rì nítorí ẹ̀ táwọn náà ní so gbogbo olú àwọn nǹkan wọ̀nyẹn ká kè sára ká má sí àwọn obìnrin léṣe ẹ má dá àwọn márùn kí márùn àwọn hospital náà àwọn ẹlẹ́nu ń gbọ́rọ̀ tọ́jú pé tóbi bá ti bímọ tàbí ma ẹjọ́ tètò náà kó tó pẹ̀lú bàbá àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ gbogbo wọn náà máa pé àátó ẹtọ abẹ́ẹ̀ níta tó. wọ́n máa ma ka fẹ́rẹ́ bọ̀ wọ́n la ṣe wo lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ tọ́lọ́dún mẹ́ta ni ọlọ́dún mẹ́rin àbọ̀lọ́dún márùn ẹ̀ẹ́ ọlọ́dún méje náà wà. abẹ́rẹ́ ní nǹkan mẹ́ o ẹ jẹ́ kọ́ mọ ọlálàáfíà kọ́ dàgbà dáadáa sọ̀rọ̀ pé bí ìyá tiẹ̀ ṣe jẹ́ ọlálàáfíà tí wọ́n dàgbà dáadáa àbúrò rẹ tẹ́ bílíọ̀ sọ́ọ̀mù kó sùn mẹ́fà lọ gbà lọ́dọ̀ rẹ̀ abẹ́rẹ́ ní nǹkan mẹ́ o ṣé ẹ kú ni ẹ̀gbọ́n tó so òyìnbó kan kókó kókó wáyé wọ́n sọ àwọn èèyàn di rọ́ wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ́ẹ̀ járe tọ́ wọ́n tún á ní ìbéèrè wo ló tún béèrè lálẹ́ àwọn náà máa ń pè sọ láti lẹ́ẹ̀kan àṣùbà àwọn máa ń pè lẹ́ẹ̀kan bàbá kan wá wà lágboolé àwọn mọ́ṣáláṣí yẹn wà lágboolé bàbá yẹn wá pàkíyèsí àwọn pé ẹ bá ṣùbà ní ẹ méjì lọ́ọ̀ẹ́rẹ́ máa pè kí ẹ bẹ́ẹ̀ ni bàbá yẹn ò sì sọ ẹ̀ẹ̀mejì lẹ́ẹ̀ máa pe àṣùbà ẹ pè kan ní ìgbà tí ooru tó bá ń kó asidus ìdákanu mẹ́fà ẹ pè kejì tí alifájàre bá ti yọ alákọ̀ọ́kọ́ yẹn àǹfààní rẹ̀ ni pé ẹni tó fẹ́ jí ṣe kìyàmù lẹ́yìn àyè wà fún ọ láti jọ ẹni tó sì ti jí kẹ́yìn tó pé ayé wà fún yín láti tún sùn abẹ́fẹ́ ti sùyàm àsìkò àtijọ́ sàrí láwà àǹfààní rẹ̀ nu tẹ́fẹ́ àpèsè láti ẹlẹ́ẹ̀kejì yẹn ó túmọ̀ sí pé alifájàre ti yọ tíwẹ́ la sọ pé ẹlẹ́ẹ̀kejì yẹn lẹ́tìmọ̀ sọ pé as-salatu khayrun minan nawm wọ́n á ní bàbá yẹn wọ́n sọ̀kalẹ̀ wá kótó di pé àsìkò àti pé sọláàtì ẹlẹ́ẹ̀kejì wọlé wọ́n wá pè sọláàtì ìgbà míì gan àwọn yóò tún máa pẹ̀ kejì náà àmọ́ sí ìyàlẹ́nu tí bàbá yìí bá pe àwọn sọláàtì tán wọn ní darapọ̀ mọ́ àwọn láti ṣe sọláàtì àmọ́ àwọn jí gbogbo aráyé lẹ̀ àwọn ò ní wá so gẹ́gẹ́ báwọn náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí yín sẹ́yìn náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dáhùn tó sì hàn pé bàbá yìí lọ́rọ̀ rẹ̀ ṣe déédéé ń pa pé sọláàtì méjì lẹ́ pè ẹ̀yin náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí wọn bàbá ẹ̀ ń pe sọláàtì ẹ̀yin wá ṣe sọláàtì pẹ̀lú wa a ti rí i pé wọ́n ní tẹ́ ẹ̀ṣẹ̀ náà lọ́dà àmọ́ kí ló rí tẹ́ ìwá ṣe pẹ̀lú wa torí wọ́n ní ẹni tí ó ṣètò mọ́ṣáláṣí wọ́n láwọn ọ̀dọ́ ni kí wọ́n máa ṣe ìmáàmù báyà ní bí bàbá nu ṣàṣì mọ̀ká náà fi ní kẹ́bíẹ́rì so ara rú tá à ń sọ náà. <laughs> so ẹ ẹ pé bàbá wọn lè wá sẹríà àtẹ̀yìn náà so tẹ̀bá ní bàbá ọmọ fati àké tọ́lọ̀ bá ní kí bàbá ọmọ fati àké ẹ bá tẹ̀yìn bàbá ni kọ́ máa ṣe lè má mú fún un ọjà bó ṣe nà. wọ́n ní sẹ́ńbẹ́ súnà bá kò ní ọ wá nu súnà anabi sọlọ alaihi wasallam wọn gbókù kọjá anabi dìde wọn á fi yá anabi sọlọ alaihi wasallam nke okú kẹrẹrì ni anabi sọlọ alaihi wasallam ni ìbọlọ ló ti dá rẹ ìbọlọ ló rẹ ti jẹ ẹ bá dìde ọdà ẹ bá dìde kò burú eléyìí kò sí nínú tẹ́lẹ̀ lò fún tí wọ́n máa ṣe lórí pé ẹnìkan kú níbi tẹ́yìn wá wà yẹtí kan kúkú rẹ kọjá o ẹjẹ́ àdìdì kátàkẹ́ ìṣẹ́jú kan fún ẹ̀mí rẹ̀ ọlọ́mọdé jókòó rẹ dáadáa ẹjẹ́ bó ti ṣe jẹ́ àmọ́ ẹ mọ̀ pé bí nàìjíríà ti wà àtàwọn orílẹ̀-èdè míì àwọn èèyàn gbẹ́sìn yìí níta ìbá sì gbọ́ yìí súnmọ́ pẹ́ lò lẹ́yìn máa ń ṣiṣẹ́ lẹ́yìn ṣiṣẹ́ ìjọba bọ́yá lẹ́lẹ́sẹ̀ o nísìnyí ẹ̀ ń ṣiṣẹ́ báyà yunifásitì lẹ́ ti ń kọ́ ẹ̀ vc yunifásitì wa ni ìgbà tí Yar'Adua kú wọ́n ní láti ṣe àpọ́nlé fún ẹ̀mí Yar'Adua òun tọrọ kí gbogbo ẹ̀ ó dìde ǹdàtí fún ìṣẹ́jú méjì nínú auditorium kan wà yẹn tẹ́jọ́kọ̀ ẹ̀rí àwọn aburú possessing possessing possessing ẹ̀wọ̀n àmì kan ní national anthem kẹ́kọ̀ọ́ on your feet sọ́ọ́ dìde abẹ́ ní dìde ọjà kò fún kò sọ́jà <laughs> ẹ̀rí pé.

sẹ́ẹ̀mà tó gbogbo olú àwọn nǹkan wọ̀nyẹn yọmọ yìí wọ̀nyí pé ẹ̀yin ń gbórí léde tẹ́ǹtì ń janú sọ pé ẹ̀yin lẹ pọ̀ jù ṣùgbọ́n gbogbo òṣèṣì yín ọ̀jọ́ ti mùsùlùmí ọjọ́ bó ṣe jẹ́jẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ alaikum salaam. tí ẹ bá rí táwọn kan ń péjọ ọdún láwọn ṣe díkìrún jìmáàrí wọn ń péjọ ṣe díkìrì wọn á bí wọn léèrè kékeré lóde. Ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọn yẹn kò ní péjọ sílé Ọlọ́run sọ́kàn nínú àwọn ilé Ọlọ́run wọn máa sì rántí àfi káwọn mọlẹkọ yípo wọn àfi àfi àfi àfi ẹrí àwọn náà sílé ìwà tó lẹ́rìí kò ń bẹ̀ rárá torí tó bá wà ń bẹ̀ rárá àbárí pé àwọn náà àtàwọn wọn kò sọ fáwọn sàhábà torí ẹ̀kọ́ sẹ́yìn ń bẹ̀bí tí wùlé kéré ma sẹ́yìn kára àwọn ẹ̀rí táwọn tọ̀rí kọ̀ sùfí gbogbo wọn máa ń lò náà nù àwọn ò nídìí láti tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam àmọ́ àwọn kan tí wọ́n wò pé àwọn lè fi sú ara wọn lójú sú ẹlòmíì lójú irú ẹ̀ làwọn máa ń lò. àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam nínú wọn ni àgbà wọn láwọn majalisu dhikr àwọn àjókòó ìrántí ọlọ́run tó wá nù àwọn àdéhùn yẹn níta gbà lérò pẹ̀lú ẹ̀ onáà nírú ìjókòó táwọn àjókòó yìí láti ń kọ́ ẹ̀sìn ọlọ́run ìjókòó táwọn ti ń kọ́ alukur'an súnà àbá ń kọ́ ní tí àwọn yìí pé nísìnyí wọn kàn lórí la gbogbo la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ṣé díkìrì náà irọ́ lásán tó bí ọlọ́run rẹ̀ kékeré ìmọ̀ la ilaha illallah náà ga ìwọ ọmọ tí wọn la ilaha illallah ẹ̀ mánà ni inú wọn tó ń bẹ̀rẹ̀ ká kọ́tọ́ bá kàn fọlúwa ni à olódò <laughs> eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n. lẹ́yìn náà ṣé nínú àdìsí yẹn kan náà lànà bí sallallahu alaihi wasallam sọ pé àwọn kò ní péjọ nínú ọ̀kan nínú ilé ọlọ́run tí wọ́n máa kí Al-Kùránì máa fi kọ́ra wọn máa kí wọ́n máa fa Al-Kùránì kíké fi kọ́ra wọn máa kí sẹ́yìn dàbí ká pín ìsìnkú méjì méjì tẹ́ máa pín sẹ́yìn kọ́ra nínú abẹ́ ń sàdúrà sẹ́yìn ká Kùránì kan nù àbí yomuyomu ìnáwó ńlá ṣé Kùránì irọ́ lásán sẹ́yìn náà máa fẹ́ ń ta ayé dáadáa kódà ní kí ìtọ́kùfẹ́ lẹ́bù tẹ̀ ń bá ta kì í sáì fúra nìyẹn torí pé ẹni tí ń ta yun yun yun yun kọ́lọ̀ ti ka ẹ̀sùn méjì láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọba ní kó ka súrà kan ẹni tí wọ́n máa ń sẹ́ alam alam tara alam tara alam tara tiẹ̀ àbí òye <laughs> òun náà ló ti parí ẹ̀sùn méjì láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó lè nítorí owó tí ó gbà ẹ̀ka ń tara iná nǹkan iná mọ̀ kí wọ́n ń tan yẹn ń láńtà. a ní bàbá kan nílùú kan nígbà kan sọ àwa fura so táwọn afáàtò àná máa kó wa lọ pé àbí òye so àfura so èmi àtọ̀rẹ́ mi pé ẹnu tí wàá yá gan àmọ́ àwọn bàbá bá báyìí ilé kí òwò gan wọn lọ tí wọn fi mọ tí wọn kà tó lọ pé ah bẹ́ẹ̀ni tí wọn ṣe yá tó tí wọn bá kó isbu méjì fún wa ó rí i pé àwọn àwọn ewé ìwé pọ̀ wọn tún wọn kọ ní kíkọ táyé jọ ò ní dàmọ sí fa ò lélẹ ní àbí kọf wọn sì sẹ máa gbé síra wọn pé ìwé àwọn náà gbé oṣù tó ti gbé kalẹ̀ ó ti gbé kalẹ̀ àtọjú àtọyìn wọn fi kalẹ̀ rẹ ó ní àkòyé yín.

tó gbogbo eléyìí àti wọn ni wọn ń kọra wọn màkè ó túmọ̀ sí kí wọ́n ń kẹ́kọ̀ọ́ ni sàmà àwọn nǹkan tó ní ṣubaha ṣubaha iná làwọn ẹni tí ọ̀nà tí wọ́n ń gbọ́ straight làwọn máa dì mọ́ kò sẹ́ẹ̀rì kankan bẹ̀ kí tún lọ béèrè ó lọ kánú ìwé kan. pé sọ́ọ̀tì lẹ́ṣẹ̀ ká lọ́la ńlọ́lọ́la jù bẹ́ẹ̀ ni àdìsàn nàbì Muhammad sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ àmọ́ tó wáyé pọ̀ bá lọ́la wọ́n nìkan lọ́ọ́ padà sí kò lè lọ́la bí kò sí pẹ̀lú jama o nítorí tó súnmọ́ jù òun náà ni pé ọlá yẹn lèmi ń lé tí ń bẹ fún ká lọ́sọ̀ láti lè ṣá ẹ̀ lára kẹ́rì pé títí dàsùbà náà o so títí díẹ̀ bá ìdá kan nu mẹ́ta òru so anabi sọlá àṣìlá ńgbà tó lọ́sọ̀ láti lára báyẹn ó ní àsìkò rẹ̀ ní lawla an ashqa ala ummati tí ìbá ti pè fẹ́ la wàhálà bọ̀ àlùmà mi lọ́rùn. so kó o sí pẹ̀lú jama pé ọ dùkọ́ wa dánìkan lọ lẹ́kọ̀ọ́ lọ fẹ́ ṣe sọ̀lá ó sùn lọ síbẹ̀ lámà bẹ́ẹ̀ wọ́n á ti létí mùtìmù rẹ̀ yẹn ọ̀làǹlẹ̀ ọ̀mà tontorí ẹsẹ sọ láti pẹ̀lú jama kan lọlé ọjọ́ bó ṣe jẹ náà lọlé. alhamdulilayi ìbéèrè ti parí náà lónìí sọ àwọn obìnrin ọ̀dọ́ wọn ní ìbéèrè wọn ètò wa alákọ̀ọ́kọ́ wọn ní ọlọ́mọge obìnrin torí pé òun nífẹ̀ẹ́ ọmọkùnrin kan wọ́n pè é dé yorùbá náà pé ìfẹ́ náà bọ̀ ṣùgbọ́n àwọn bàbá rẹ̀ àwọn ọ̀fẹ́ kọ́fẹ́ ọmọkùnrin yẹn wọ́n kórìíra rẹ̀ ní ọkọ fọ́mà wọn ní ìkórìíra tó bu àyà wọ́n dapò àbùbá àìsí màpọ̀ ọmọbìnrin yìí dáfira rẹ̀ lọ́kọ. ṣé àdúrà kan bẹ tóbìnrin ẹ lè máa dé? tọ́lọ̀ ẹlẹ́dàá wa fi lè mú fi ọkùnrin yẹn kúrò lọ́kàn rẹ̀. akọ́ ni pé tó bá yẹ pé ọmọkùnrin tí ọmọbìnrin yẹn tó nífẹ̀ẹ́ bá ó bá yẹ kó lẹ́sìn ó sì jẹ́ ọmọ tó níwà ọmọbìnrin yóò gbìyànjú ni gba gbogbo ọ̀nà tó bá ṣe é sí láti mú káwọn òbí rẹ̀ ọgbọ́kún ọgbà nítorí kí fìtínà ọmọ bá ṣẹlẹ̀ nítorí ìfẹ́ tẹ rí yẹn kò sí fowó rà tó bá ti wọlé sí yẹn lára tẹ́ ẹ̀ bá gbà irú ọmọ yín bìnrin yẹn kọ́ fẹ́rù ọmọkùnrin yẹn fìtínà ló ṣẹlẹ̀ ó lè má jẹ́ zina o àmọ́ gbogbo ọkọ míì tọmọbìnrin yẹn bá fẹ́ láyé yóò máa rí nínú ẹ̀mí rẹ̀ pé kò wọ bíyàn ọba sì ti nífẹ̀ẹ́ ni tí ń bá gbé wàhálà ni wàhálà ni sẹ́fẹ̀yìn mà nínú ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó òun náà ni kò sífẹ̀ẹ́ obìnrin ọkàn máa wò ó pé wọn kàn fọ́ọ̀sì òun wọn tó láti òun àlọ́dọ̀ eléyìí kò wọ́n njẹ́ òjòjà ni wọ́n máa dájà lẹ̀ irú àwọn bàbá yẹn yọ da kẹ́ni tó lè bárù wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ tí wọ́n gbà kọ́ dá sọ̀rọ̀ yẹn ọlọ́run ó sì jẹ́ kí wọ́n gbọ́ yóò jẹ́ kí wọ́n gbà tẹ́bá tí wàá gba gbogbo ìyànjú tí ọ̀bà ṣe ṣe ẹ lè tún lọ wá àwọn olùmọ̀ nípa ẹ̀sìn láwùjọ yín ní mọ́ṣáláṣí àdúgbò yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó máa tún bá bàbá ń sọ̀rọ̀ sẹ́mi ṣe ni pé èèyàn máa sọ pé bàbá sọ̀rọ̀ ó lè tún lé sí i bá tún bá sọ̀rọ̀ ó lè máa fura pé gbogbo èèyàn ó rí i pé alágídí ló lu ayọ̀ àbí ń bọ́ ọmọ rẹ̀ sùn sẹ́ni kẹta tún dá sí ọ̀dà nígbà tí gbogbo yín ti ń sọ kọ́fẹ́ àmọ́tẹ́ yọ wọlọ́fẹ́ lọ́kọ́ bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀ náà sẹ́yìn tẹ́lẹ̀ bàbá máa lọ́kọ̀ ẹjẹ́ ọlọ́kọ̀ kẹ́ sinmi darí nǹkan tá kàn fi yé ni pé kó yọ ọ ẹni tó wù ọ tó ọlọ́fẹ́fẹ́ la fi ọ fún ọ wàá ní di lọ́la kọ́ ọmọ gbẹ́jọ́ wa àdìlẹ̀ fẹ́jọ́ ọ̀ra rẹ̀ náà wàá gbọ́dọ̀ ti torí pé bẹ́ẹ̀ ti gbé gbanú tó fi padà rí fẹ́ kọ́ wa máa fi yé pé ẹ káàbọ̀ sínú yà. ẹlẹ́ẹ̀kejì wọn lóbìnrin kan ti wà lọ́dọ̀ ọkọ tiẹ̀ ó ti bí máa rẹ̀ òtítì lọ́kàn rí pọ̀ nífẹ̀ẹ́ ọkọ mọ́ ó sì ti bí máa bẹ̀ òun bá di gbàdàgbọ̀n ó kókó ọkọ pé kò sífẹ̀ẹ́ máa. àmọ́ àwọn òbí rẹ̀ ń fi ń yé pé àfikọ́ padà bẹ̀ àfikọ́ padà bẹ̀ ṣé kọ́ lọ tọ́jú àwọn ọmọ rẹ̀ ṣé kọ́ padà bẹ̀ ni àbí báwo ala kulli hal mo ti bí máa bẹ̀ ó sì fẹ́ mi ala sunnati Allahi wa rasulih kí ẹ ṣe zina la fi fẹ́ ra wa wọn kàn rí pé kò sífẹ̀ẹ́ máa ní ìrọ́pọ̀ mbẹ̀ kò ti bí máa bẹ̀ ṣé ìwọ nífẹ̀ẹ́ àwọn ààrẹ ni. tẹ́ bá bí àwọn obìnrin tó rí wọn pé wọ́n gbọ́ tí wọ́n sì ń bẹ lọ́dọ̀ ọkọ̀dọ̀ ní. kí lọ rí gan-an tẹ́ fi sẹ́kù lọ́dọ̀ ọkọ yín dòní. ọ̀pọ̀lọpọ̀ ní rí ìdùnnú kan tọ́ka sí pọ̀ ń rí lọ́dọ̀ ọkọ. ìgbádùn kan ọ̀tọ̀ kọ́ ni wọ́n ń rí lọ́dọ̀ ọkọ tán fi sẹ́kù ọ̀pọ̀lọpọ̀ wọn pé ìjókòó ọmọ làwọn jókòó. ìjókòó ọmọ ni àwọn ìyá wa jókòó tí wọ́n fi pẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa. ìjókòó kí ni wọ́n fẹ́ jókòó ìwà kò gbéregbè yá tó ti bímọ tó àwọn sọ pé kò sí ìdámá irọ́ ni olórí ibùkà ní kó gbó sí ọ lórí. ti máa ń ṣẹlẹ̀ nu nítorí pé àmì báwọn obìnrin láwùjọ tiwa kìí ṣe pé islam kan náà ń o àṣà ni wọ́n ń tẹ̀lé nínú àṣà náà ń tẹ̀lé tí ọba yí ọ ó rí i pé kò sí límìtì láàrin rẹ̀ àtọkùnrin ọlọ́kùnrin ẹjọ́ ń sọ̀rọ̀ náà àwọn ọkùnrin tí èsọkọ rẹ̀ ẹjọ́ ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú pé alẹ́ nìkan ọwọ́ sẹ̀ríà ó lóun fẹ́ kọ́kọ́ wọ́n ti ẹ̀ ń bú sẹ̀ríà wa yìí gan wọ́n láì sọ̀pọ́tì àwọn òbí ó ti dèèyàn méjì tó ti sọ mo á ronú sí pé kí ni ìtumọ̀ ẹ̀ sọ̀pọ́tì àwọn òbí ẹgbẹ́ sampo yìí nìsí kẹ́ẹ̀fì màbá àmà sọ̀pọ́tì òbí bá sọ̀pọ́tì òbí nísìnyí ọwọ́ ọlọ́ọ̀fẹ́ kọ́kọ́ ṣé tani kí wọ́n já lébẹ́lì fún ọkọ máa lọ lẹ́ẹ̀kan náà ni àbí ká máa tọ́ ká máa rọ̀ nàám á ṣe ká máa tó lé àwọn èèyàn ni ṣé káwọn máa dábàá nu jẹ́lẹ̀ láwùjọ ni nítorí kíni ìsìnkú pé ọ o lè má rò dáadáa ìwọ obìnrin kò sí ọ rárá rárá kó lè kó sí kó o ti bí má bẹ́ẹ̀. ọsọ pọ̀ ńlọ kẹ́nìkan náà sọ pọ́ọ̀tì ẹlẹ́ẹ̀kan náà à wọ́n ba tiẹ̀ jẹ́ àwọn táwọn á ń bí ọ lọ ṣe sùúrù wo tàwọn ọmọ ẹni tó ṣe tó dùn ní náà ni ọkọ àti tó dùn mọ́ ọkọ rẹ yìí di àbẹ́kàtù ọ̀dájú ó di méjì kọ́bọ̀ ó di pọ́ǹtọ́ òní german kankan máa tó ń sàtọ̀rọ̀ ni ẹ̀ fún ó lóun fẹ́ kọkọ ó sì bímọ márùn àwọn aránsẹ kọkọ gbàtọkọ ń bọ̀ ó mú àwọn fámìlì rẹ̀ lẹ́yìn ìyàwó náà wá pẹ̀lú fámìlì bàbá rẹ̀ gbogbo wa gbàtọ́ wa sọ fún ìfẹ́ kọkọ ah, ìdá yìí lọ́wọ́ àkọ́kọ́ wọ́n tó bímọ márùn àwọn ṣe sùúrù ni ọkọ bá ní gbogbo tó bá lòun ṣe láì dá tó ti pé ń tọ́jú rẹ̀ òun ṣe òun wá ṣàdéhùn níwájú sẹ̀ríà yìí pé pẹ̀lú ògbó ọlọ́run àwọn àtọ́jú tó wọn ò tiẹ̀ ṣe fún tẹ́lẹ̀ wọ́n mọ̀ á dé ọlá àkógbò wá sí sẹ̀ríà. bàbá ni tọ kí ló tún fẹ́ gbà ọ́ jẹ̀jàre lọ ni. ọ̀sá ló ń fẹ́ kọ́kọ́ ni wọn ṣe máa ń tó ń kíní kan oníkan tí ọba pènyàn yẹn rí àkóso àlà. bàbá ẹ̀ wá sọ sí ọmọ yín ní sọ pé ó fẹ́ kọ́kọ́ ọ̀pìn ọ̀pìn ìpìn ló bá ló bá kí ló dé. <laughs> ó ní ah, ọkọ yìí ọkọ yìí ó ti sàpọ́ńtì ó ó ti sàpọ́ńtì ó ibi tó rú àà ah, ah, kí n sọ ojú ọ̀rọ̀ tẹ sọ́ọ̀lẹ̀ yìí lọ ni. Hmm, ẹjẹ wọn yẹ bá fúnra wọn hmm, wọn sì ní fúnra wọn nínú Islam ẹ ń fọ́ fọ́ra wọn ẹ dákun kí làwọn tún lè ṣe má àwọn tá a gbà wá tẹ́lẹ̀ gbà kọ́bọ̀ agbáwájú agbẹ̀yìn ẹ má kọ́ra yín ọkọ tí ń bẹ bá ń bẹ wọn ẹ bá ń ṣe kínní àwọn wa apá àbùbá òtùkà òtùkà náà ni tọ ọdọ ẹ tún padà alẹ́ yọ ọ̀sẹ̀ méjì pẹ̀lẹ́ ti rori dáadáa àníbi adúró sí náà ni lẹ́yìn ọ̀sẹ̀ méjì náà kò ẹ kólò ìwọ lọ tọrọ pọ lọ kó lóun ọkọ lẹ o so èèlò ló fún ọjọ tí yọ fẹ o iye báyìí báyìí báyìí ni àwọn ti rẹ́dì láti san ọkọ lóun fẹ́ gba kọ́bọ̀ àmọ́ tó bá fẹ́ lọ náà kọ́ máa lọ síbọn ló wù kọ́ máa lọ lẹ́yìn rẹ̀ mọ́ á gbọ́rọ̀ obìnrin yẹn wọ́n sọ ká pé ṣẹ̀rí àná lọ pípọ́ bá ṣàtúnṣe àwọn owó tí wọ́n rò lọ́sẹ̀ <laughs> wù ọdún dírámà ẹwà dúró yàtá jẹ lórí kọ́mọ́rọ́ sísá rẹ́rí ọwọ́ agbẹ́ni kọ́rínkọ́dì kọ́dà ó dà wà bùsùlà làwa ṣe ń jọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ o ní ti ń sọ fáwọn omi pé àtúnṣe làwa lọ ṣẹlẹ̀ àwọn <laughs> ó ní Allahu Akbar àwọn ọmọ èèyàn lè burúkú ẹ̀ńtà ń bẹ̀ tàtẹ̀jù tún wọ́ bẹ̀ o sì láwàá á sì yá yín àwọn ọ̀fẹ́ pọ̀ lọ wọ́n ń dà wá láàmú lẹ́yìn rẹ̀ bá ń wọ́pẹ́ ọkọ náà nù abẹ́yìn fẹ́ fẹ́ yàwó ó ti ẹ̀jẹ̀ rántí àwọn obìnrin méjì kan wà tí ń wọkọ kìí ṣe àwọn tìyàn àmọ́ bẹ́ẹ̀ wọlé mọ ronú pé mọ rántí pé mo fẹ́ kéde nǹkan náà alhamdulilah so nìkan tó ní interest kìí ṣe àwọn eléyẹn obìnrin alákọ̀ọ́kọ́ òun lọ́mọ méjì kódà nírọ̀lẹ́ o ti pè mí kí n má bàa gbàgbé so ó rẹ́dì ó ń wá ọkọ so ẹ̀yin tí ẹ lánìyàn ẹ fi gbèsè kùn so tẹ yọjú nọ́mbà tù òun náà ń wọ ọkọ. òun náà rẹ́dí at any time ṣùgbọ́n mẹ́rin so àwọn ọfà méjì ń so ẹ nínú ẹ̀yin tẹ́ wà ń kalẹ̀ tá a bá rẹ ní tó ẹni tí so kọ́mọ́pẹ́ kọ́mọ́dínà ẹ̀ kàn án lára inṣàlá. sọ irú obìnrin tí bàbá rẹ̀ àti àwọn òbí rẹ̀ ń bá sọ pé kó padà sílé ọkọ rẹ̀ wàláì wọ́n fẹ́ ọ fún dáadáa ni o wọ́n fẹ́ ọ dáadáa ni o ó rọ́mà rẹ̀ tọ́jú bó ti ṣe ń fẹ́ nígbà tó ọmọ rẹ̀ ń bẹ wájú rẹ̀ sọ́wọ́ rọrùn máa tọ́jú ọmọ gbẹ̀ǹkulé àtọ́bí bá ti lù sílé ọkọ ọmọ tọ́jú wọn gbẹ̀ǹkulé ni o kápẹ́lẹ́ yín nì wọ́n ti wá lé wọ̀ dànù ọwọ́ àbọ̀ sẹ́yìn ògiri ibi táwọn obìnrin ti ń sálù àlámbẹ pé Ibrahim tó ti wà láàárọ̀ <laughs> Ibrahim gbọ́ ọmọ kó rí àbórí ṣé Ibrahim bẹ́ẹ̀ tó ti àbí òkúkú mà sọ̀rọ̀ dáadáa o ìfẹ́kẹ́yìn rẹ̀ máa pọ́n o. ògiri ti di ọ lọ́wọ́ o lè rí ìgbà tí ọ̀rọ̀ ọmọ tààrà ò rí tọ́ nọ́ńsẹ̀nsì ní ìsìnlọ́wọ́ àtọ̀ bastard ọ̀pọ̀lọpọ̀ obìnrin ronú wàláhì ẹjọ́ ṣẹlẹ̀ tán ọrùn pé nǹkan rẹ lọ ń wá nígbà tó ní kí wọ́n kọ́ ọ wàláhì tí kò ní rẹ́ni bomi tútù sí ọ̀la láéláé aburú ńlá ni ipò kọkọ aburú ńlá ni ipò kọ̀kọ̀ àsìkò tó máa kọ́kọ́ obìnrin yìí máa wò lẹ́yìn ikú sáré jáde lónìí kì í ṣe jáde láyé yóò kò tí ì sí kò sí àwọn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rí àbí tọ́ba sí ọ tí ẹni wọ́n fi kọ́gbọ́n torí ẹni tí wọ́n máa fi ti ẹ kọ́gbọ́n ojoojúmọ́ nǹkan ti bá a nù ẹni tí wọ́n fi kọ́gbọ́n nǹkan ò tí ì sí o torí délé sọ orí rẹ sọ́ra rẹ mọ́tara rẹ jẹ́ mọ́tara rẹ dànù ó ti bí màá bì kan àwọn sọ pé wọ́n lọ pẹ̀pẹ́ ṣe wọ́n pin ni ah, àwọn ọkùnrin burú bàjẹ́ abẹ́ ẹ̀ burú ni gbogbo ọkùnrin náà wọ́n dénjà díẹ̀ náà bìkọ́sọ́ wọn sọ pé eléyìí kìíní kà ọ̀ táǹdì lórí yẹn báwọn bàbá táǹdì táǹdì kan bẹ́ ń kọ́nà kan tó ní ọmọ ṣẹṣẹ múmìnì múmìnì tí èrò ọmú tó bá rọ ọmú tẹ́lẹ̀ wá tó wá sọ̀rọ̀ bá gbé ẹnu ẹ lọ́nbẹ̀ lálórúkọ ń bá sọ̀rọ̀ bàbá eléyìí ó sì pọ̀ lẹ́nu mẹ́rí ó tún máa gbà lẹ́nu ní pé kókóró wọn ní ti sùúrù fóbi wọ́n wá lò ó ṣe má ọ wá lọ bá bàbá fìdí náà tontọ́ dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìwà ń wá wọn ti lera wọn lé ọkọ ọmọ rọrùn kó jáde tó rọrùn kó padà kì í sábà rọrùn kó padà torí de eléyìí gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́wọ́ pé ẹfẹ kọkọ arọ yín o abẹ yín o ẹ kọ àwọn ọkọ yín lẹ ẹ sùúrù fún wa o torí ẹ ti máa wọn ẹ ti máa fi tán kù ẹlòmíì tẹsán lọ bá sẹ ẹ máa bọ̀ ń ṣe ni sẹ ẹ máa rúwà tí ó wù ni. àwọn ẹsẹ̀ ti máa yún ó sì súnmọ́ títẹ̀ máa jọ ń ṣe sùúrù fúnra yín ìwà wọn padà yí padà sí ọ̀dà jù yàtọ̀ sẹ́ni tẹ̀ sí mà torí ẹja ní sùúrù pàápàá jùlọ eléyìí náà tún ti ta sí mi létí wọn àwọn ẹja ń ṣe súnnà wọn ń ṣe sùúrù fi sùúrù kan àwọn ọkùnrin alẹ́ nìkan wọn ní ọ̀rọ̀ kan papọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n bẹ wọ́n bẹ wọ́n bẹ ọ̀ka ókè mo ti gbọ́ ókè mo ti gbọ́ ọkàn tan ìyàwó padà sí ìlú àwọn òbí rẹ̀ ni bó ṣe dọ́ọ̀dà ìdán ọkàn kọ mẹ́sẹ́jì sí pé máa ka ìdà rẹ̀ látòní ẹ dákun lórí tọ́lọ́ ọ̀ láàánú ẹni tó ti bí máa fọ́ ọmọ náà ti dàgbà ọwọ́ á máa ka ìdà látòní lẹ́yìn tó ti bẹ́ẹ̀ ọ́ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin mìíràn torí kò ṣe súnà ìwọ̀n ń gbẹ́sìn yìí ọkọ̀ sọ pé ẹ̀jẹ̀ ọmọ fẹ́ ṣe kólò kólò báwò kí lọkùnrin yẹn ti fọ́ ọ̀pọ̀lọpọ̀ onírìn nǹkan gidi wí ó lè sọ pé òun fura kọ́fẹ́ lẹ́lómi sí àrámù àná kúkú sàrámù tí a ní pé kọ́mọ́ fi àjọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kọ́ bá kálukú tún lè rẹ̀ sí ẹ̀ṣin tó máa ń da lérú kọ́mọ̀jì ọ̀rá ìwọlé gbogbo wa ọlọ́run ẹlẹ́dàá wa èyí tí a fi máa tún ilé wa ṣe ní dáadáa ọlọ́run kọ́ máa fi wọ́n wa ọlọ́run ẹlẹ́dàá kó bọ́ kálukú wa láṣìírí subhanak allahumma wa bihamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.